الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إن استودعناك ما علمتنا فارجده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهله هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأداب مرشدا من الضلال منقذا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل سلام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا دوما يقود قومه بغير تعب والعناء بالوعظ صار هاديا ومهديا إلى الهدى ولا يزال كاملا مماجدا ومجدا ولن يصير ناقصا بقدرة الله لماجد الله الله الله ربنا الله الله ربنا الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان كان على الثرى حسبي الله نعم له على طريقي يحمد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فح الأكفاء تاجنا من البلاء والردى فأفض عليه الرحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا Allahu Allah hasibuna. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين أدعوك فلون الحمد لله أدعوك فلون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين bàtà pé nínú agbára rẹ̀ nínú ọlá rẹ̀ nínú ògo rẹ̀ nínú mo tó ṣe ìṣe rẹ̀ tí ó sí ẹnìkan tó lè bilé rẹ̀ pé bọ́ọ̀ ló ṣe ṣe ibẹ̀ náà ló ti wá ń ṣe tiwa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí. ọlọ́run adúgbò fún ọ. ọ̀gá òrèlè tí ń ṣe fún wa yìí nípa yìí pé ó jẹ́ àmọ́ yìí pé òun lọ́ba ọ̀kan ṣoṣo tá a máa ń sìn. bẹ́ẹ̀ bá ti gbogbo Ìbàdàn yín lọ́wọ́ tọ́lọ́wọ́n bá ti rọ kódà mọ̀ fún ó jẹ́ agbọ́yé inú ayàtà kàlá náà yìí pé irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣòfò láyé. túbàtúbà bẹ́ẹ̀ dàlíkíámà. tí ò túbá ọwọ́ asúnkù tán pátá àmẹ́yìn ọ̀kọ́lé kò ra mọ́tò kódà aṣọ rẹ̀ ò pé mẹ́tì méjì ìkan náà ni bọ́bá ṣe fọ́ kò lè jáde lọ́bẹ̀ epo níyì pẹ̀lú ẹ̀sìn kò ṣòfò kankan. <clears throat> èwo ni àwa wá ṣe fọlọ́hún tó fi jẹ́ pé tọ́ tọkọ fún wa rèé ń pé kíkọ ni ó ti kọ́ lẹ̀ ní pé bí ó ṣe rí ni àdúgbò fọlọ́hún o. alhamdulillah. àyà mọ́kànlélọ́gbọ̀n méjìlélọ́gbọ̀n ọ̀nà ni àkàlà náà àmọ́ èyí tó sí kejìlélọ́gbọ̀n ó ní à ń tú lọ àwa tí yòókù ká tó máa ka àyà tuntun ẹ bá ní ká àyà kejìlélọ́gbọ̀n yẹn. بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الآيات الدنيا إلا لعب ولهو ولدار الآخرة خير للذين يتقون أفلا تاكلون وما الآيات الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تاكلون àyà yìí èyí tí ọlọ́run ọba àlekè ọlá fi ń sọ fún wa pé ayé kò ju méjì náà lọ tí èèyàn bá fi ṣeré ọmọdé yóò dẹ̀ fi ṣeré àgbàlagbà àlekè àmọ́ ló lóore fẹ́ni tí bá ń bẹ̀rù ọlọ́run afálàtà kìlọ̀ ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àkàyè ni. Afala, lẹ́yìn tó ti kọ́kọ́ sọ wípé gbogbo ẹni ọ̀daràn ni ó da ẹrù ẹrù rẹ̀ ni ó dágbé lẹ́yìn tí ń pè àsákèsí pé má daràn bó bá ṣe da tó ló ṣe gbé tó. nígbàtí ọlọ́run tú pé aláṣà máa yẹ sí ròdà nínú àyà àtàkọ́kọ́ 31 yẹn wípé àwọn èèyàn ó gbé ẹrù tí wọ́n bá rù lẹ́sẹ̀ àwọn afa wa ní èyí ó jẹ́ àmọ̀ wípé iṣẹ́ tí ọmọnìyàn máa ń ṣe yóò máa ń bí nǹkan méjì fẹ́dà ìsáyidà kó bí ẹ̀yìn ká máa ń yẹn ni ó ṣiṣẹ́ pé ah, ọ̀kárẹ̀ iṣẹ́ rẹ ló ṣe yìí àbí kó dẹ̀ bí èébú pé o sì wá ṣe báwọn ìkànnì méjì yẹn ni iṣẹ́ yìí ayé ìdí àmọ̀ bẹ́ẹ̀ pé iṣẹ́ yìí bí ẹ̀yìn ó sì lè bí èébú ìyẹn ni pé bàbá rẹ̀ tó ṣe dáadáa tá a bá ń sọpọ́ kárí àjà yòópa ẹni ọsẹ nìkan ni ó gbọ́dọ̀ wá kò gbọ́dọ̀ wá pé kẹ́ máa yin mi àmọ́ àwa tí ọba ṣe lójú wa àbò ṣe fún alẹ́tọ̀ ká kì í kádẹ̀ yìí yorùbá ní yẹniyẹni kẹ́lẹ́sẹ̀mẹ́ ẹ gbọ́dọ̀ papọ̀ kẹwàá ṣe ní bákan náà pẹ̀lú ẹni tí ó ṣe pé ẹ torí gẹ́sàn-án ìjọba ọkùnrin ọ̀hún òun ní òye kó wá kó má wá ẹ̀yìn lọ́dọ̀ èèyàn kó wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní máa yẹ sí rúnà ó burú tí wọ́n fẹ́ rù lẹ́rù yìí iṣẹ́ ẹbú tí wọ́n ṣe yìí ó burú ah, ọlọ́run tó ní wá ló ń sọ bẹ́ẹ̀ yẹn nítorí pé nínú àyà mi ó ní alìjànsá wùlì ìnsán ìlàlì ìnsán suratu arahman alìjànsá ah, wùlì ìnsán ẹ̀san wo lásán fún dáadáa ẹ̀san wo ló yẹ àsán fún ìlàlì ìnsán dáadáa náà lásán lẹ́sàn ẹ̀rí tó bá dé bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n kà wá mọ́ bẹ́ẹ̀ tá a lè sọ páwa là ń ṣe ní ẹja múra sí o kọ́lùmọ́sá àfààní ṣe olóore ṣe àwọn afáwa ní bọ́bá dé báyìí a ṣe yí pé lópin ìgbà tá a bá sì ń bẹ láyé a máa fi òde sẹ́yìn a máa fi dájọ́ ẹ̀ bàbá káyà máa fi ti pé ṣe dáadáa a kìkù sẹ́ àròyìn ẹ̀ pé ẹni tí ń ṣe dáadáa ni àmọ́ bó jẹ́ pé àníyàn míì ló fi ṣe ìyẹn ọ̀kàn wá ìyẹn dọ̀dọ̀ ọlọ́run ìwọ ẹ̀dá má lọ ọbẹ̀ yẹn má lọ bi tíbàrẹ̀ ọ̀kà kọ́ máa sọ pé náà ní kúṣe ṣe ṣe nísìn àkó máa níyàn rẹ̀ Ah, kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú àníyàn rẹ̀ asa baba wa nídìí kí ọlọ́pàá nìjẹ́ kí wọ́n lásìkò tán dáadáa wọ́n ní tí wọ́n bá lọ tí wọ́n bá lọ sọ pé ọmọ inú ẹ̀dá kan á sọ fún ọ náà pé wà á mọ inú tiẹ̀ náà wọ́n ní ah, ọmọ inú rẹ̀ wọ́n mọ inú tiẹ̀ náà finú lẹ̀ wọ́n rà nínú. wọ́n lé eléyìí lọ́fà law ana nara aina sakasa yasulu li zadam kunna kafir tabari ẹnìkan tí ń forí balẹ̀ fún ọ̀sà a sọ pé káfìrí ni maana wu yahtamilu an yakuna jahila ó lè jẹ́ pé kò sì mọ̀ pé ọ̀dà o kò mọ̀ pé ìforí balẹ̀ fún ọ̀sà o kì í ni o wọ́n yìí sọ fún ni o káni à ń sọ fún olè mọ́sẹ̀ bẹ́ẹ̀ o ìyẹn ọ̀kan wa ó ń forí balẹ̀ fún ọ̀sà káfìrí ta ni ń tọ̀hún. fainisakọm wàhádàlá èrètàfà anihu adàlẹwàsì tàbágbé ó tún pọ́ǹdì yẹn tó ṣe dáadáa tí ń sọ lọ́nlọ́kan tí ọ̀sẹ̀ bọ́ mọ́ tí ń kírun déédéé ìròyìn bú ti pọ̀ fún nìyẹn àti pé a ni èèyàn dáadáa ni mọ́mìn ni pàpà nígbà yẹn bá fún nípa ilẹ̀ fọ́sà tẹ́ ní àlè a lè mọ torí pé àmọ́nú rẹ̀ ọkọ̀ ìwọ̀n àforí balẹ̀ báwọn ní sí pé àníyàn rẹ̀ gan kan gan kan ọ̀hún ńgbò láti wá rí káfírì ìyẹn ni pé wọ́n ń sọ fún wa pé iṣẹ́ tí ọba bá rẹkọmẹ́ndì wa jẹ́ lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ ẹni kámọ́ta sí kámọ́ta sí. wọ́n mú bẹ́ẹ̀ kan wá wípé aliyadius liman sajada lisanam ana kafir na kuli wala tuba ara nìkan tí ń forí balẹ̀ fún ọ̀sà sáàlì sọ pé káfìrí ni wọ́n ní sọ pé káfìrí ni látùbà mọ́wọ́rì aliyadius anakula limantaraka sọláta anahu kafir ẹnìkan ò kírun mọ́ àwífọkọ̀ dáhùn sàrìpé káfìrí sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó máa ṣe ń tí àwọn ẹ̀dá ò rí ìyókù ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìbá àjẹpọ́tọ̀ ní ti ń bẹ ládìyàn rẹ̀ olómọ olómọ yà tí ó jẹ lọ́dọ̀ ọlọ́run tó bá yẹ pé bẹ́ẹ̀ ni. ẹ bá ti ṣe nǹkan tó fojú wọn pé iṣẹ́ yìí ẹ bá ti ṣe wọ́n máa ń káfárà rẹ̀ ni àlókọ́ mi ta pé ju káfìrí lọ àwọn èèyàn ti hánà tí ń pèwé èèyàn káfìrí èyí tí wọ́n kíyèsí rè é kásẹ̀ náà mọ̀ yàn lọ́wọ́ ìtì máa jẹ́ èèyàn ọ́ di káfìrí kò ṣẹlẹ̀ sí lọ́wọ́ kò gbéràn jù ú lẹ̀ kò sẹ́ bọ́ síta kárí ẹ̀pẹ̀ yẹn káfìrí nítorí pé ń fi síbi jẹun olùsí wọn náà wọ́n tún pé àwọn òbí bẹ́ẹ̀ mọ́ yìí ó tún ká máa tún fi síbi jẹun padà ẹ máa wo ẹ máa wo ẹ máa wo ṣé ẹ máa pé bíbá yẹ pé ọlọ́run sọ pé òun tó ń dá lọ́gọ̀ sẹ́yìn ohun tó máa pè ká jẹ́mọ̀ ká máa gbé eléyìí àjẹm ti fọwọ́ bọ́ ọpọlọ ẹ̀. ó ní ẹ máa fi síbi jẹun mọ́ ó tún ní ẹ máa tún fi jẹun ẹ máa fi jẹun ó lóun nìkan òun ní fi jẹun òun tó ń wo ẹ máa wọ́ dédé rìn òun ní fi jẹun tó sọ ẹ̀yìn so àwọn yẹn tábà pé ntọ́da àti kó ti àwọn ẹ̀sìn tí ọ̀dà táwọn yẹn bá sin tọ́ da àti kó òun sin tí ọ̀dà but kò sájọ tí wọ́n lè jọ kò sájọ. Ah. ìyẹn báwọn ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ní. lórí àyà wàmọ́lẹ́ ní ya ilá làyìnbó wà láhàwó tọ́lọ̀ ń sọ yẹn wọ́n ni a ṣe pé ọlọ́run jẹ́ agbọ́ yé ń bẹ̀ yí pé ayé ó ní okọ̀ méjì àkọ́kọ́ òní kíkéré àsìkò rẹ̀ ẹ̀kejì kíkéré ipò rẹ̀. ayé gangan fún rẹ̀ àsìkò ẹ̀ kéré béèyàn lu ọgọ́rùn mẹ́ta ọdún láyé léyìí tí ò ní gbádùn ara ẹ̀ mọ́ kò tí ó tiẹ̀ ń bò láti ti rí yẹn báyìí lọ́gọ́rùn kan ní ìsìn pẹ̀lú tí aráyé ń jẹ táráyé ń lò ọgọ́rùn ọdún kan ti pọ̀ jù fọmọnìyàn ní ìsìn lẹ́yìn ẹ̀ tó bá lé lẹ́yìn rẹ̀ kò gbádùn ara ẹ̀ mọ́ kò gbádùn kankan mọ́ ayé ìjọhún tí wọ́n ń lé lọ́gọ́rùn ọdún ìdẹ̀kùn ayé òtún báyìí wọ́n ó rìn ní ìrìn tí ó la gbogbo oògùn tó lè da ìsan sí la kò dẹ̀ sí oúnjẹ tí wọ́n lè jẹ tí ó lè máa ba ìyá ara jẹ́ kò sí njọ́ náà kò sí natural oúnjẹ ló wà kò dẹ̀ sí ìtọ́jú ara lọ́nà tuntun máa dá ìsàn sílẹ̀ káyìn bíi ti sẹ́yìn yìí kò sí gbà náà gbogbo ẹni tí ń tọ́jú ara ní ìsìn lánàá àwọn oògùn òyìnbó ara ó tètè yá ń tó tọ́ but kò ní í tún pẹ́ tára náà fi wá wíìkì padà torí pé iṣẹ́ àgbára ló ṣe yẹn bẹ́ẹ̀ bá lo nǹkan nǹkan nǹkan oògùn tilẹ̀ wa ìyẹn ewé àtẹ̀gbò fún bàá yóò pẹ́ o tó lọ́ntòótọ́ àmọ́ kò ní dá wàhálà mi sára tanlé adó lè yẹn máa ń sìn wọ́n di ẹbí pé kò ń tó ẹ̀ta pé bí iṣẹ́ ti ń lọ bí iṣẹ́ àdáni ní í ṣe ni o bí iṣẹ́ ẹ̀ńṣẹ́ ní í ṣe ni o so jọ méjì gan ti pọ̀ jù láti fi jókòó sílẹ̀. tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní ayé òsè wa gbára lé nìyẹn nínú kára rẹ̀ ó gbádùn kọ́kàrẹ̀ máa ṣàìsàn inú kọ́ka sí ìgbádùn kára rẹ̀ máa ṣe wàhálà ṣé ìgbádùn wa bẹ́ẹ̀ nìyẹn wọ́n láyà fi àwọn ẹni ọlọ́run tọ́lọ̀ nǹkan sọnù kwa ni pé mọ́ni àmìlà sọ́ọ̀lì amíńdàkàrí àhóńsá wọ́wọ́ àmúmìnú tọ́lọ̀ wa ni wàlá nọ́ọ̀yìyànnàhùn àyàtàtọ̀ ìbàtà ọ̀tán àwọn ẹni ọlọ́run tí wọ́n bá ṣiṣẹ́ olóore ìkejì ní májẹ̀mú ni pé wọ́n tó ajẹ mọ́mẹ́ wọ́n ti kọ́ fi yíma ní ṣe àwọn eléyìí nìkan ni wọ́n fa yé wọ́n fi ìgbàdúgba yé wọn èèyàn bá wọn tó bẹ́ẹ̀ nítorí lè sọ wá di ọ̀daràn níwájú ọlọ́run kọ̀kọ́já sísẹ̀ káwá jìnnà sẹ́sẹ̀ ó kéré ó tóbi ńlọ́wọ́ mú àlùfáà wa ọ̀kan náà àwọn afá wa kọrin tí a fẹ́ kọ yìí tóníkàlẹ̀ ìdùnnúbà sọgíra ha wákàbíra ha dákàntukọ́ ọ̀wíyẹ náà. خلدنا بصغيرها وكبيرها ذاك تقى وملك ما فوق أريد إذا يا ما يرى ملك orin ẹkọ wàrí kọ wà málẹ́ka máa sì fáwọ́kalẹ̀ àrídì sọ bẹ́yẹn وملكا ما فوق الأرض ريدي سوك يا ثارو ما يرى ريدي سوك يا ثارو ما يرى وملكا ما فوق أريد سوك يا ثارو ما يرى لتكرانا صغيرة ìnálẹ́jì ìbá lámìnálẹ́ aṣọ. látàkìrá náà sọ̀gìrọ̀ta ìnálẹ́jì ìbá lámìnálẹ́ aṣọ. àfààní alìdùnnú bá sọ̀gìrà yàgò fẹsẹ̀ sọ̀gìrà wọn kò kéré pé ṣebí kò ju sìgá lọ ebe n ka nfa ìfẹ́ lásán ni. abẹ́já. sára fún ẹsẹ̀ mọ sọ pé ṣe bí wò náà ni ibà ẹni kọ̀ọ̀kan wò náà ni àmọ́ n tẹ́ ni ọmọ wò ló ń wò jìnnà sí kódà bẹ́ẹ̀ nìkan ò rí ọ nígbà ń wò látara pé yẹ̀wùdí fẹ́ ba ayé jẹ́ tán wọ́n ti bá alákàdúkú ṣe ọ̀nà tó lè gbà máa dáràn tẹ́ni tó jókòó tí ò ní mọ̀ pé ń dáràn láti gbé fóònù lọ́wọ́ kọ́ máa wo orí sísí tí wọ́n yọ máa wò mẹ́ wọ́n sì máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò afa ní jìnnà sí jìnnà sí. ọ̀lẹ́dọ̀nùbà. khalidunuba sọ̀gẹ̀rà ha wọ́n àdàkàtúkọ̀. sọ̀gẹ̀rà jìnnà sí wakabira ha kátó pé ní ńlá ẹsẹ̀ zakatukọ́ yẹn là ń pè ní bẹ̀rù ọlọ́run lódodo ẹnìkan ò rí ọ àmọ́ ọlọ́run bá ń rí ọ kò gbà bẹ́ẹ̀ zakatukọ́ ìyẹn náà ń pè ní pé yẹn ń bẹ̀rù ọlọ́run kò ń ṣe tó bá ń ṣe lójú àwa èèyàn ìmọ̀ ni ìmọ̀ ni rọ lẹ́lòmí máa ń lò làwọn kalẹ̀ yìí yóò máa jẹ́ nire lójú wa bàbá ẹgbẹ́rún dúró yóò kí bí ẹni re àmọ́ ẹjọ́ pasófo nǹkan náà ti ń ṣe dáadáa ń ta ẹjọ́ pasófo kókò wọn àti ọmọ àtàyà àti iṣẹ́ rẹ̀ bí ṣe ń ṣe ń ta kí ó ṣe ń bẹ́ mà torí pé àwọn èèyàn ò ta ni wàá ń tọ́ bẹ̀ yẹn afaani waa malika maase fawkal ade sawki yadaruma yara ìwọmọsíṣẹ ka maasi bí ẹni tí ń rìn fawka aridi sawki lórí ilẹ̀ tẹ́gùn wà máa ṣiṣẹ́ bí ẹni tí ń rìn lórí ilẹ̀ tẹ́gùn wà yáàdárùmá yára tí wá ń sọ́ra nítorí pọ́rẹ́gùn kò fẹ́ fẹsẹ̀ gẹ́gùn ọwá ń ọ̀pá sọmọ́ra ìtumọ̀ ni pé ẹni bẹ́ẹ̀ fònà lẹ́sprẹ́s express ọkọ̀ ti pọ̀ ńbẹ̀ sáà pé wọ́n ìyẹn wọ́n ìyẹn gbádá ńbẹ̀ yẹn alágbádá ọ̀sọ̀gbádá rẹ̀ di sẹ́ẹ̀tì yóò ṣe sínkó yóò ṣe sọ́yìn yóò ṣe sọ́yìn yóò kọjá kíá wàá máa lika máa sí kamalika maasi fawka aridi sauke ya daro ma ma ma ṣọ́ra láyé ọkùnrin ni obìnrin ni ma ṣọ́ra ibi ọ̀sẹ̀ tẹ́ra sí a ka tẹ́ra kalẹ̀ ká kàn wá ṣe mọ́mọ́ rárá ibi ọ̀gbà bẹ̀ yẹn ṣe ń tó ṣe kíákíá ni mọ́tàjọ́ sí i má lọ lára má fagùn. لتكرن صغيرة صغيرة إن الجبال من الأصل لتكرن صغيرة àfààní ẹ má máa fojú kéré ẹ̀ṣẹ̀ ẹ má fojú kéré ẹ̀ṣẹ̀ ìṣe bí kékeré náà nígbà tí yẹn náà lọ ibi yóò ga lọ wòran náà ni ṣebó gan ọlọ́wọ̀n bẹ tí ń fi ẹran bó ṣe kéré yẹn àfà ó ní òkè tìlú yín tó ọmọ yẹn bí àwọn arábàdàn nísìn àmọ́sápátì ẹ̀yin ẹ̀gbá ẹ̀mọ́lúmọ ẹ̀yin òkè ògùn ẹ̀mọ àwọn òkè ńláńlá tí ń bẹ lù yín hmm. ẹ̀mọ òkè gbẹ́tì bó ṣe wá rí yẹn òkúta kékeré lóde òkè yẹn. látàkìrà náà sọ̀kìrà tá iná lè jìbà lámìnà lè àṣọ. ìyẹn ni pé ẹsẹ̀ kékeré ni ó padà di ní lámọ̀yàn lọ́wọ́ àwọn míì tí wọ́n jíngiri bí gbóyè mú nísìn sìgá wọn fi bẹ̀rẹ̀. ọlọ́run níbi ẹja. sìgá ni wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ sìgá ọ̀nà kò fẹ́ dídì fẹ́ mú wọ́n ní ọ̀la láìtì ẹ̀ wá ni lọ láìtì sìgá ẹ̀ wá gbogbo àwọn ẹ̀gbọ́n ìyá kan ọ̀nà tẹ́gbà káwọn àbúrò wọn sí ní orí ibú ń dọ̀nù lọ láìtì sìgá wá lọ́wọ́n bá láìtì ẹ̀ yọ́n fà fà èéfé kan ọ̀chẹ́ kẹ̀ òun náà wọ ọwọ́ ọwọ́ kan sọ̀bọ́nù ó fi wọ̀ ọ̀kan tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní á sí ẹsẹ̀ kékeré àti ẹsẹ̀ ńlá kékeré ni kò sí tí ò lè dààmú yàn lọ́wọ́ àti wípé ìbẹ̀rù ọlọ́run ti bá ń bẹ fún yàn kò ní fún yàn láàyè láti máa dáràn kọ̀rọ̀ nítorí pé ọmọnìyàn bá a ṣe dùnmọ́ náà ní àwa yìí tẹ́bàá rí ní tẹ́lómi fi kọ̀rọ̀ rẹ̀ ṣe ẹ máa gbé ọlọ́run kò sí òrò. pẹ̀lú system lẹ́lómi ṣe sínà sínà pẹ̀lú system ni ló fi máa ń ṣe tí wọ́n lè mú jẹ furu tàfàtàfà bí kan ọba tó ẹ fẹ́ méjì tó bá lágbára rẹ̀ bí méjì ọba tó fẹ́ mẹ́ta tó bá lágbára ẹ̀ mẹ́ta ó tó fẹ́ mẹ́rin kọ́sọ́jú nù gbogbo obìnrin tí bá ń bẹ láyé kò juwọ́ sí wọn pé ẹ̀tún pàdé mọ́ o ó dàbọ̀ káwọn pàdé mọ́ kan fọ wíṣù fún ọkọ̀ pọ́nfìd sọ ọgbọ́n wọn ni ọmọ kò bí ìjọ lẹ́yìn mẹ́rin lẹ́yìn mẹ́rin ààlẹ́kọ̀ọ́lá mọ́ lójú kòkòrò obìnrin o bá ti fẹ́ bẹ́rin o ti dábàá wọn ní láyé táwa ń sọ yìí wọn ni a máa ń sọ ni pé káfí bẹ̀rù ọlọ́run ṣáájú ẹni ọlọ́run bá kó owó mọ́ láyé ń bì tí wàá ń pààyà ọlọ́run wà láì yóò ní kò sí pé bóyá ẹ máa jẹ́ ń pààyà ọlọ́run ẹ sọ wọn ìpè méjì rárá bọ́lọ́n bá kàn sọ látọ̀ pé ẹni tí ń pààyà ọlọ́run ọlọ́run bá kó owó mọ́ lọ́yà kan lọ́gàn lẹ̀ lọ́fi lè rí bẹ́ẹ̀ yẹn bọ́ bá kọ́ máa yọ́ máa tẹ́lẹ̀ fún náà ni ìbẹ̀rù ọlọ́run náà ni ká fi à ń pààyà ọlọ́run òun gangan òun ní okùnfà ọ̀la wọ́n ní ànábì sọ̀rọ̀ kan ó ní anaduniya sídìrúlẹ̀ mọ́mẹ́ wàjánátúlẹ̀ káfẹ́ ànábì ní ayé tá a wà yìí ẹ̀wọ̀n ní fún mọ́mẹ́ ni ọwọ́ ajẹ́lẹ̀ jẹ́nà fún káfẹ́rì wọ́n á ní ká má sí àdìsí gbọ́ o kí kí bọ́ yá ń gbọ́ wá jẹ́ pé ẹ̀wọ̀n ní fún mọ́mẹ́ ni lábàá lọ rèé wo aṣọ kan tí èèyàn bá wá fọ lọ́dún mẹ́ta tí wọ́n ní mọ̀pọ̀ dọ̀tí. àfà yóò ti gíràn. kápẹ́ láwà lọ pé àwọn ti ní mìíní ẹ̀wọ̀n ń bì hmm. ayé ń bì ẹ̀wọ̀n ní fún rárá. ọ̀rọ̀ yìí sá. kí ẹ máa lọ wẹ kọ́ máa lọ jẹ ìjẹkújẹ oúnjẹ tí ó sì lówó gidi lọ́wọ́ tó fi jẹ nǹkan rẹ̀. ẹ máa jẹ gẹ̀tútù. ẹ máa o ànábì ọ̀sọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ ànábì ní ká gbọ́yé ìtí ń wí ni pé èyíkéyìí dẹ̀kùn tí mọ́mẹ̀ní bá ní láyé kódà tí bá ń gun plane plane ara ẹ̀ olónìí so ọlọ́sí kọ́léèrè fún apátápìtì ilé ni ọ̀ ń gbé tó ti bẹ́ẹ̀ náà ẹ̀wọ̀n ló sì tó wà ntọ́lọ́ àtàlámí sọ nìyẹn káfìrí ìyàwó ajẹ́dẹ́ bíi pé kò tún ránṣọ tí yóò fi tún sàgbégi ara bàtà tuntun àti já tán ẹ sọ fún pé tún bẹ lálẹ́ jẹ́nu náà o pé oṣù mọ́pọ̀ bíi ní ẹ̀rọ rẹ o. wọ́n ní kan àfa wa Hafiz. Ibn Hajar ọdí ala rahimahullah tí wọ́n jẹ́ adájọ́ ìlú Misra ńgbà náà wọ́n wá wà lórí ọlá wọn wọ́n ń lọ wọ́n fi <clears throat> wọ́n fi wọ́n jókòó lórí ibi káàjọ náà kò tí ì sọ́kọ̀ téńjìnì ń wọ́ bíi tìsín gbà náà wọ́n ó ṣe gàgà bíi mọ́tò èyàn ó jókòó ńbẹ wọ́n wàá so ràkúnmí tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ yọmọ wa wọ́ kínní yẹn lọ ọkọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́ gùn láyé nìyẹn bàbá wa ń bẹ nú ẹ̀ yẹ̀wúdí kan wá pàdé wọn yẹ̀wúdí wa ní <laughs> <laughs> ọ wà nílùú ọlẹ ebi ànábì yín sọ pé àdúnyá sí jínú lèmọ́mẹ́nì wàjáàtù káfírì èbó pe àwọn ní Yahudi pàwọn ọlọ́run bàtà àwọn olóyìn ti já tán yìí ìwọ sì ń bẹ́ ń wo eléyìí ṣé ẹ̀wọ̀n lọ́wọ́ yìí sọ ní ìsàlùjẹ́ náà ló ń wà yìí à bàbá níbẹ̀ ni ọ̀gbọ́rọ̀ ànábì yé ni bó ṣe wo yìí ó tún bẹ lẹ́wọ̀n báyìí pẹ̀lú ìgbádùn yìí náà sórí wọ̀ yìí ọ̀nbẹ́lá lè jẹ́ nínà tó bá mọ̀ ìyàtọ̀ padà lọ bá wo ọmọ pé máa já yé ẹrí ẹ lọ sí kòtòkòtò bọ́wọ́ jẹ́nọ́jẹ́ kọ jẹ́ tán kọ́kọ́ bá kọ́ bá tiẹ̀ kó mẹ́ ìyẹn ni pé kò ní ọmọ dà fún aláyé ntẹ́wò ní kámọ̀ wà lọ́dọ̀ tí ò dáa ẹ dẹ̀ máa wò ẹ bá kánjú lọ fi nǹkan bú wá owó ọwọ́ aró owó wà láì ọgọ̀ ni o tí o fi nǹkan yẹn wá bí ó ṣe ní náà nìyẹn o ẹ̀ẹ́ àti ọlọ́gbọ́n àti òmùgọ̀ àti kítóni ẹ̀ẹ́dọ́ kàwé àtẹ̀ntó kéwú lábala rísíkù bákan náà ni wa. bóyá mi ríbẹ̀ yẹn sọ dára kó jíjí jẹ gbọ́ yé gbogbo wa pátá ń bẹ láyé yìí nípa tí a o wà láyà àdúrà wa lọ. ìdí mọ̀ ń sọ́ra ni pé ntọ́lọ̀ ń bá kọ mẹ́nìkọ̀ọ̀kan wa kò sí ti ń bẹ lọ́wọ́ wa lẹ́kọ̀ọ́ àbí nímà táàfì wa ní ju ntọ́lọ̀ ń kọ́ wa lọ. tó yẹ pé ẹni tí wàá nímà yẹn tíjẹ̀ mu wá tó ti wá yẹn káwárò kò bóyá ìmọ̀ táwa nílò fi jùlọ yẹn irọ́ ni o. lẹ́fi ń rí àwọn tí ò nímà tí ọmọ kí ó tí ọmọ wé tí wọ́n tún ní owó ju ẹni tó ní gbogbo ẹ̀ lọ o. torí pé nítorí pé ń tá ti kọ́ fún ni n ta da lẹ̀dá ò ní o n ta kọfọ ẹ̀dá ẹ bá nọnọ Suratul Ankabut bóyá yà fifty nine ẹ bá nọ wò ná tí n bá ṣe mistake ọlọ́run sọ̀rọ̀ ìjẹ ìmu kan bẹ̀ tọ́lọ́run sọ bẹ́ẹ̀ yìí وكأي من دابة وكأي من دابة وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم أها ẹgbọ́n kan bẹ́ẹ̀ kálí mọ̀ ká ṣiṣẹ́ ká wájẹ ìmú àti kọ́ fún wa pàpọ̀lọ́ síbẹ̀ sábàbù nìyẹn agbọ́dọ̀ ṣe dandan ni fún wa ibẹ̀ náà ni tó a bá kọ́ fún wa gbà wá bá wa àmọ́ ká má gbẹ̀mí lé pé ní òjè kíjẹ ìmú wa ó ju tá a kọ́ fún wa lọ kò sí tọ́jọ́ ẹgbẹ́ tó ń sọ wàkáyé mi dábàá ti látàmílù rísíkọ̀ ha Allahu yẹ̀rísíkọ̀ ha wà ìyáàkùn ọlọ́run ní àìmọ iye àwọn àwọn dábà tó ń dá ntí ọjẹ látàmílù kò lè gbé bórígá kò lè gbé yóò sì jẹ́ òun ọlọ́run lòun tó náà gàn bẹ̀yẹn àwọn afáwásọ́tọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n á sọ ìran ìran dábàá tí ń bẹ láyé àkọ́kọ́ ọlọ́run sọ ń bẹ̀ yìí pé àwọn dábàá tí agbára wọn ò gbé tí wọ́n jẹ ọ̀kan bẹ̀ ni kí ọrẹ̀ dábàá sínú igbó bọ́bá rẹ̀ àwa èèyàn aya ó wa ọmọ ó wa ẹbí ó wa ọ̀rẹ́ ó wa dábàá kò sí dábà kan ẹgbẹ́ rẹ̀ tí ń tọ́jú ẹ̀ torí pé kì í sọmọ tí ẹsẹ̀ bí tí a lè tọ́jú rẹ̀ ọlọ́run wá ní bọ́bá ti rẹ̀ bá nà ẹ̀yin èèyàn lẹ́sẹ̀ léṣe ni o òun náà lè kè lè ṣeéṣe fúnra ẹ ní o ebi ò wá ní pákú lórí àìsàn yìí òun ó mú un tí ó àjà bá ń bẹ̀ yóò sì jẹ́ yóò sì yó adégbádùn tó bá yá àmì ń bẹ wọ́n kéré lábùdá ni àbùdá wọn ò lè wá ní tí wọ́n jẹ fúnra wọn ọlọ́sìn bọ́ wọn. àwọn míì ń bẹ ààyè tí wọ́n wà wọn ò lè bọ́ ta ọlọ́run sì lọ mú jẹ mú wọn bá wọn ń bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má gbókorí tọmọ ẹjọ kan ń pè ní ọká wọn ò dédé sọ ló kọ ìṣesí ẹ̀dá fi sọ ló kọ ìka síbi kan ni kèé kiri kiri ayé yóò bomọ́ lẹ̀ yóò tó bomọ́ nù lẹ̀ tí bá ń bẹ níbi kan tọ́ka sí oṣù mẹ́ta kò ní kó mẹ́ dédé ntí ó dẹ̀ jẹ́ amọ̀wásẹ́nu rẹ̀ mẹ́ lójú kan náà ìlà wọn dèdèrè mí nẹ́tí lọ́ọ́ fi yọ sáyẹ́nsì bú pé ibi ọ̀ká bá ká sí ìdíje ìmú rẹ̀ wá bá. ṣé wọ́n jọ ká. Eh. Eh. màdàlá ní àlọ́ múrí ọká tó ń ti dọ̀bẹ̀ fáwọn èèyàn kan tí wọ́n ti fi sátá ní àpò mọ́sẹ̀ ah. orí ọká yìí wàá mú ẹwú dèdè rẹ̀ wàá mú jẹ̀mú abáǹbí tó ń wá yìí o ṣé wọ́n jẹ́ bí ọká yóò sì jẹ yóò sì mú mẹ́ láì ní jẹ́ pé ẹnìkan lọ́ọ́ bá tó a ẹrùn tẹ́rù bá ti dé gbogbo ohun tí bá jẹ́ ìgbè ni wọ́n máa ń ṣe bọ́ ntànpẹ̀ níbọ̀ ni pé yóò fi ìkankan òdìgá gé ojú rẹ̀ yẹn ìra kankan ò lè wọlé sínú ẹ̀ mọ́ yóò di rẹ̀ pamọ́ bẹ́ẹ̀ tí èdìgbà òjò padà yóò sì máa jẹun. Àrísíkù yá tí wà ìlàmù yẹ sí àṣọ ìbò. الرزق ياتي وإن لم يسع صاحبه حتما ولكن شغل لمره مكتوب حتما ولكن شغل لمره مكتوب أباري ìjẹ́ mú èèyàn fúnra وإن لم يسع صاحبه kódà bí ẹni tó ní jẹ́ mọ́ òṣìṣẹ́ ṣé n tà ń jẹ ṣé n tà ń ṣe là ń jẹ ni àwọn èèyàn ẹ sọ̀rọ̀ ṣé n tí ṣé tà ń ṣe là ń jẹ ẹ̀yẹn wo ẹ̀yẹn wo ń tà nà ẹ̀wọ̀n tà nà á rí pé tí ìbáyìí kọ́ lọ́ọ́ bá jọba ara sàkú orí ń tà ń ṣe ògbé abẹ́yẹ a ṣe níṣẹ́ wọ́n ti kọ́ pé n tà ṣe láfi nídìí ìsúmọ́lọ́hún bí máa sọ́lọ́ bí máa sọ́lọ́ ń tó tó páyà ọlọ́run tó lọ́lọ́run sì wá máa ṣe ìjẹ́ ìmúyẹ nírọ̀rùn tó ìmọ̀ ọ̀rọ̀ jura wọn lọ a máa rọ̀ fún ẹ̀dá kan ṣoṣo jura wọn lọ fún bó ṣe jẹjẹ ìmúlẹ́sìn tọdún ìlérò jù bẹ́ẹ̀ lọ tí ìpayà rẹ̀ ọba tó tè sí ìpayà tè sí tí ọba tó tọdún nìí agbádùn lọ́dún ní ju tèsí lọ báyìí bí lẹ́sìn lọ́dẹ̀ pa yọ lọ dáadáa ayẹyẹ rọrùn lẹ́sìn àbẹ̀bẹ̀rẹ̀ yà lọ́dún yìí tí ọlọ́run ní kọ́sọ́mọ jọ̀hún. èèyàn ọ̀pá yẹn dáadáa lọ lẹ́sìn lọ́dún ní ọ̀pá yẹn lọ dáadáa yóò dẹ̀ tẹ́lẹ̀ fún ọ. nítorí pé ìpayà ni a fi ní gbogbo nǹkan láyé ń bí láti fi ń bọ́nú sòrò wọn ó ka àwọn ibìkan fún wa inú tíra tí musa dé fún yín lánàá wọn ó fún wa lẹ́nìí ẹ̀rí tí ìbẹ̀rù ọlọ́run ìpayọ̀ ọlọ́run tí máa ṣe fẹ́dà ẹ̀yìn kàkà ẹ̀yìn kàkà díẹ̀ ń bẹ̀ kátó wá ká yàtà fẹ́ kàlẹ́ ni ẹ bá ní ka ìtì bẹ̀rù ọlọ́run tí máa bí ẹ bá ní ka díẹ̀ ń bẹ̀. bisimilahi rahman rahim. naam. wa min thamarati al-iman wọ́n nínú èso tí imani máa ń èso tí imani máa ń nínú ẹ̀. anna allaha yudafi'u anil mu'minina wọ́n ní àwọn èèyàn tí a bá ń payọ̀ ọlọ́run tí wọ́n ní iman ọlọ́run máa ń fi imani wọn yẹn ìmọ̀ fi ti gbogbo tí ẹ̀mí wọn bá kọ̀ ìmọ̀ fi tì í lọ. wa yunajjihim minash shada'id ìsì máa ń fi là wọn nínú ṣòro bí n bá bọ́nú ìbẹ̀rù ọlọ́run àmọ́ là ń bẹ̀ ìbẹ̀rù ọlọ́run lára ìwòkúwò tí ó wò ìbẹ̀rù ọlọ́run lára jẹkújẹ tí ó jẹ ìbẹ̀rù ọlọ́run ibi tí ó yẹ kó lọ kó wá torí ọlọ́run kó lọ ọbẹ̀ tí ó tó náà bá bọ́nú ṣòro ọlọ́run àfi dà. kama qala subhanahu wa ta'ala. naam inna allaha yudafi'u 'anil ladina amanu wọ́n ní ọlọ́run bá lékè ọlá sọnù parí pé òun ọlọ́run máa dáàbò bo ẹ̀ ń bá gba òun ọlọ́run gbọ́ òun máa dáàbò bo wọn wàláì bẹ́ẹ̀ ni wàláì bẹ́ẹ̀ ni àìmọye ìtí ìbá ti pa ẹ̀dá rẹ̀ tọ́ ẹ pé ìwọ̀n bá tẹ̀dá sí níbẹ̀rù ọlọ́run lọ́dọ̀ fìlà nínú ẹnì kọ̀ọ̀kan wáyé fi kú báyìí tẹ́ pé àwọn tí wọn ò ní bẹ̀rù ọlọ́run lọ́gàgàrú bẹ̀yẹ àwọn ti parẹ́ ti wọn bóyá ní mọ́tò bóyá ní ilé wíwó bóyá ní igi bóyá lọ́kadà bóyá ní àtọwọ́ àṣetán tọ́lọ̀ ti la ẹrú nípa pé ìrun ó wàá dúó kí ọgbà sàrà ó ṣe ìrànwọ́ ó ṣe ọba tẹ yọ jẹ a sì láwọn náà jọ sọ̀rọ̀ tiẹ̀ náà. yudafi'u anhum kulla makruhin yudafi'u anhum sharra shayatinil insi wa shayatinil jinn. ṣẹ́gbọ́n kan ọlọ́run àmọ́ ti láburú lọ ntẹ́mi kọ̀ ìmọ̀ ń tì lọ. bákan náà ọ̀tá wa nú èèyàn Sayati inú èèyàn wà àdánwò àwọn èèyàn wà tẹ́gbọ́lọ́ ló ṣe wọ́n akẹ́jọ́ ń gbé ni èèyàn ni lóòótọ́ olóòkọ àmọ́ sàyàtì inú ni ṣètọ́n ni iṣẹ́ ṣètọ́n lọ́rọ̀ fìràn kọ́mọ bà nǹkan jẹ́ gbogbo nǹkan yọ bàjẹ́ ibẹ̀ yẹn ó ní ọmọ èèyàn láti ní ìdí ká ké sára ọlọ́run lódodo làwọn èèyàn lè bínú èèyàn tí ìbínú yẹn lè dàgbà lára ẹ̀ tí nǹkan rẹ̀ ó bàjẹ́ ọkọ rẹ̀ ó jáàmù iṣẹ́ rẹ̀ ó dàrú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ọ̀dá wọ́n wò náà dá àtàlàpẹ́ nìkan bínú ẹ̀ àmọ́ tẹ́ni náà bá wá ń páyà ọlọ́run tí ń bẹ̀rù ọlọ́run ìyẹn dáàbò bò ọwọ́ ajáǹjànú ni o ojú èèyàn ni o ò ní mọ̀ pé wọ́n ń bẹ̀ ìyẹn ni pé ìbẹ̀rù ọlọ́run ó ní ọ̀gá ìsọ tí a fi ń sọ́ra. wa minha naam. anna al-imana wal-amala as-saliha mhm. alladhi huwa far'uhu mhm. yuthmiru al-hayata at-tayyibata fi hadhihi ad wọ́n ní kéèyàn ó ṣiṣẹ́ rè kéèyàn máa ṣiṣẹ́ sí yóò so kí lè so yẹn ìyẹn ni kí kéèyàn nígbàgbọ́ jàre kéèyàn ní bẹ̀rù ọlọ́run kọ́gbọ́lọ́gbọ́ yóò so ìso ni yóò wá bí kéèyàn sẹ́ lóore méjèèjì wá papọ̀ ìwọ náà ni mọ́mẹ́ ni ó ti sẹ́ lóore ìtí ó àṣẹ ni pé yóò àdáàbò bò ẹ̀ yóò di tí ó máa sọ ẹ̀ lọ wo laburu yóò àṣọ yàdẹ̀ tí ó gbà yéere. wọ́n fi dáàrí lọ́kọ́rọ́. èèyàn gbà yéere ń bí tá a wà yìí náà lọ́wọ́ alikiyama náà ètò ló gbé Qala ta'ala. Naam. Man amila salihan min dhakarin aw untha wa huwa mu'min. Ẹgbọ́n kan, ẹ bá sẹ́ẹ̀rì ọkùnrin àbóbìnrin, ó wá jẹ́ mùmínì. Fala nuhyiyannahu hayatan tayyibah. Ọlọ́run láàfúlá yèrè gbé. Wala najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun. Lọ́wọ́n àlìkí àmà àtúwà fún ẹlẹ́sàn tí wọ́n ò ṣe wọ́n sá ṣe díẹ̀ ní tiẹ̀ ni bí ó ṣe fi yòókù kún ọlọ́mà náà. wa minha. naam. anna jami al-amali wal-aqwal innama tasihhu wa takmulu bi hasabi ma yaqumu bi qalbi sahibiha min al-iman wal-ikhlas. wọ́n ní iṣẹ́ olóore iṣẹ́ rí ọ̀rọ̀ rí. innama tasihhu wa takmulu a máa da a sì máa pé bí hasabi ma yakumu bí kọ́líbi sahibiha minal ìmáni. tó ẹ pé ẹni tó ṣiṣẹ́ yẹn inú ọkàn rẹ̀ lọ́hùn ìmáni rẹ̀ bá dúore iṣẹ́ rẹ̀ yóò dáa yẹn ni pé èèyàn méjì ló ń ṣiṣẹ́ rí àwọn kan ń ṣe eré tí ṣe eré wọ́n máa jẹ́ dáadáa àwọn kan ń ṣe fẹ́ pé ṣe eré yẹn ò nítumọ̀ ọkọ̀ wíwé ṣàṣìkò lásán ni tó pé kò fi ìmánì ṣe kí ẹnìkan lè bá a yìn kọ́mọ̀ bá a bu ló fi ṣe àkàn ṣẹ́jẹ̀ mi náà bá wọn ṣe ló fi ṣe so iṣẹ́ eré nítorí tọ́pọ̀ kò ní kò kankan ìwọ ṣiṣẹ́ eré pẹ̀lú pé o fẹ́ ṣe fọlọ́n kọ́lọ́ wa sọ lẹ́sẹ̀ lórí ẹ̀ naam. walihada yadhkuru Allahu hadha ash-sharta alladhi huwa asasu kulli amal. lọ́lọ́run fi wá sọ májẹ̀mú tó ìpìlẹ̀ gbogbo iṣẹ́ májẹ̀mú kan bẹ̀ pé tí èèyàn bá fi ṣiṣẹ́ iṣẹ́ orí ọmọ jẹsẹ̀ rí fún èèyàn bá fi mọ́jẹ̀ mú un ṣe owó ìṣàsìkò dànù ni. mithla qawlihi ta'ala. ọlọ́run sọ ma pé. faman ya'mal mina salihat wa huwa mu'min fala kufrana li sa'yihi. ọlọ́run ní ẹnikẹ́ni tó wá ṣe olóore tó wá fi ìmánì ṣe gbogbo tó wá ṣe níṣẹ́ pátá àní dànù. ay la yujhadu sa'yuhu wa la yadi'u 'amaluhu. ẹ sẹ́rì ni wẹ́ẹ̀sì. bal yudha'afu bihasabi quwwati imani. n tí ó ti ẹsẹ̀ ni pé àwa jẹ́ kíṣẹ́ rẹ̀ ẹ̀sán rẹ̀ ó jẹ́ àdìpèlé àdìpèlé ní ìbámu ìmọ̀ni rẹ̀ díẹ̀ ń bẹ̀ ò nìyẹn yẹn ni pé iṣẹ́ olóore kí a sì fi ìmọ̀ni ṣe òun náà ni ìsọ lórí ara èèyàn lórí aya èèyàn lórí ọmọ èèyàn lórí iṣẹ́ èèyàn ìsọ́nìyẹn tó ju gbogbo sọ lọ torí pé inú ayé tá a wà yìí àjọ ń gbé àtàdáwò ni àdánwò làjọ ń gbé bẹ́ẹ̀ kò dẹ̀ síta fẹsẹ̀ sí bá a sùn tó ń tàdáwò bá a jí tó ń tàdáwò bá a bẹnu ilé tó ń tàdáwò n yọ wá náà ni ọba tó dá àdánwò yẹn n ó fi wá yọ wá náà lọ sọ yìí iṣẹ́ olóore àti pẹ̀lú iman lọ́ba tán ọlọ́run rọ̀ fún wa o. àmín. ẹ jẹ́ méjì mẹ́tàlélọ́gbọ̀n àti mẹ́rìnlélọ́gbọ̀n náà. قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل الكلمات الله ولقد جاءك من نبأ المرسلين نعم قلنا نعلم إنه لا يسنك الذي يقولون فإنه لا يكاسبونك ولكن الظالمين بآيات الله يجادون نعم قد نعلم إنه يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون أراني قد نعلم أما iná wúláyà sùnúkà ìgbéyà ọmọ ọbọ̀nú jẹ́ àlàdí yẹkúlúdà ní tí wọ́n ń sọ ma ba bà ọ́ jẹ́ yóò máa bà ọ́ nú jẹ́ àmọ́ àwọn ọlọ́mọ àmọ́ tí wọ́n máa tí wọ́n máa sọ sí ọ àbí tí wọ́n ti ń sọ sí ọ ẹ̀rí ọlọ́run gba ara nábì ìta sallallahu alaihi wasallam ó yọ ìbànújẹ́ pò lọ́kàn rẹ̀ <clears throat> káwa náà lè mọ̀ yí ntójú wa bá kàn nta bá rí káyé mọ́ra ọlọ́run mọ̀ ibẹ̀ ntọ́jú ọ̀gá gbogbo wa ọ̀gá wa yé lọ́lọ́run sọ tiẹ̀ yìí àsánàbí náà nǹkan tí ẹ̀mí rẹ̀ fẹ́. sallallahu alayhi wa sallam. fàyínà ń la yóò ká sí bunaka àwọn ọ̀gángan rú àyè yìí ńlá tí máa ṣe àdúà fáwọn afáwa tí wọ́n ń ṣe wá lójú ọ̀nà àti kéwù kọ́ba ní sọ́wọ́n lẹ́sàn lóore. àmín. ohun tí yóò tẹ̀sẹ̀ rẹ̀ bọ́ra wọn ọ̀tọ̀ ni tí ọlọ́wọ́n máa sọ ọ̀tọ̀ ni tí ọmọ wí nítorí pé bọ́lọ̀nsẹ̀ra sọ ọ́ lẹ̀ yìí àwọn ìtumọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ ó jìnnà sí ara wọn bẹ́ẹ̀ sì jọ dó tira wọn mẹ́ni ọba ké sára yọkọ̀ fẹ́ pé bóyá wọ́n sì kankan kọ́ mbẹ̀ ìwé tó yẹ kọjá ni pé làyà sunu ka lẹ́dí na yakulu na torí pé yakulu na ọjọ́ jámù fi ilé yẹn tó pọ̀ ní aladí ẹnìkan ó so ní yáà ní aladí na lọ́yẹ kọjá bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ àlàbí yẹn ni fáìlù ti ń bẹ́ ń bi láyà sùnúkà ìyẹn ni pé àlàbí àwọn tí wọ́n ń ṣe làbí ni wọ́n pọ̀ àwọn tó ṣe làbí ń ṣẹ́ ni wọ́n pọ̀ àlàbí yàkùlùnà èyí tí àwọn yẹn ń sọ láyà sùnúkà yóò má bá wa nábì inú jẹ fàyínà òun kọlẹ̀ máa wọ wọn àwọn tí ń sọ sọkúsọ yẹn o. láàyò káàsì bú náka wọn ò pè ọ nírọ́ o wọn ò gbà pé wọn ò sọ pé òun kúrọ o ìyẹn ni wípé ó dá a lójú sínú pòdòdó lọ ń sọ wọn máa máa bà ọ nínú jẹ́ ni ó yé wọn yí pé ntọ́ ń sọ òdodo ni kúránì òdodo ọrọ lọ ni wọn mọ̀ bẹ́ẹ̀ fàyínà ń láàyò káàsì bú náka wọn ò wọn ò sọ pé wọn gbà pé ò kúrọ àmọ́ àwọn náà ni wọ́n á ń sọ ní tí ọmọ bọ̀ nú jẹ́ yìí. ìyẹn máa pè ní akọni ni adifa ni òpìdán ni ẹ̀rí ọlọ́ni walakinna dhalimina ẹ̀rí àwọn alábòsí yẹ́jì àdúnà bí ayati láì yẹ́jì àdúnà bí ayati láì àwọn alábòsí ohun àmì ọlọ́run ni wọ́n máa ń takò ni wọ́n máa ń takò àwọn afáà ní wọ́n gbé ntọ́ yẹ kọ́ wà ní ẹ̀yìn wọ́n gbé wá síwájú ntọ́ yẹ kọ́ jẹ́ ni pé walakinna dhalimina yajaduna bi ayatillah àmọ́ wọ́n gbé síwájú torí ìdí méjì ìdí àkọ́kọ́ ọba àlejòlá fẹ́ kí àyà yìí máa parí bó ṣe parí yẹ tí ń jẹ́ ti ń parí pẹ̀lú ọ̀rọ̀ èèyàn tó pọ̀ yajaduna mursaliina wọ́n fẹ́ kọ́ máa parí báwọn àkọ́kọ́ nu tí wọ́n fi gbé wá síwájú ẹ̀kejì ni pé kó lè bá a tọ́ka sí kó lè bá a tọ́ka sí ìtànpé ní asiro ìyẹn ni pé àwọn èèyàn ohun àmì ọlọ́run nìkan nìkan ni a máa ń ta kò báyìí kẹbi tọ́ ohun àmì ọlọ́run wọ́n á sì bẹ̀rẹ̀ pé àwọn ọgbà yẹn gbọ́ ẹ̀rí ọlọ́run wa ní má bínú ànábì má sì bára jẹ́ ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين ọlọ́run ní wọn lakọ́ ní kùsì bá ti rọ́ṣọ̀ lómi nǹkan bílíkà ìwọ nìkan kọ́ ti pe àwọn òjíṣẹ́ tó ṣáájú rẹ̀ náà wọ́n ti pè wọ́n lónírọ́ fàṣọ́bàárù ní tí ṣe ni pé wọ́n ṣe sùúrù àlàámá kùsì bò lórí irọ́ tí wọ́n ní wọ́n pa wàhúdù wọ́n tún ní wọ́n lára wọ́n fìyà jẹ wọ́n wọ́n pa omi àtà àtà òun násìrò náà tí àránṣẹ́ wa fi wá bá wọn yẹn ni pé bàbá ń ṣàfaradà lórí kẹ̀kẹ́ tá bá ń pàdé nípa ẹ̀sìn ọlọ́run àránṣẹ́ ọlọ́run padà dé jọ̀kan ni mo fi máa rántí orin màmá mi àsàndé ọkìn pé ìyà tí ń jẹ múmi ní ògbé òsì tó ń ta múmi ní ògbé àsìkò tí ó gbẹ̀san rẹ̀ ní ètò àsìkò tí ó gbẹ̀san rẹ̀ ní ètò ìyà tí ń jẹ múmi ní ògbé àlóṣì tí ń tamọ́ mi ní ọgbẹ́ àsìkò tí ó gbẹ̀san rẹ̀ ní ètò àsìkò tí ó gbẹ̀san rẹ̀ ní ètò wọ́n tún máa wípé kẹ́ lọ́sán kẹ́ lòru kẹ́ lálejànà olúwa mi kẹ́ lálejànà olúwa mi ọlọ́run bá ní kẹ́ wọn o àmín wọ́n ti lọ pàdé ọlọ́run báyìí bá ní sí pé wọ́n lọ pàdé ìkẹ́. amina. wọ́n dúró ìwọ̀n tá a bá tá a gbọ́njú bá a mọ̀ pé ah, ọlọ́mú ọdún tó tọ̀ yàtọ̀ sí ètí à ń sọ lóyún fún wa àmọ́ kí wọ́n tó kú láyé alihamudulilah wọ́n dúpẹ́ kú láyé ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọwọ́ kún wọn náà àyà yìí wá ṣe fún wọn. ẹ kó máa dúró tí yàn ń kàn yín òótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ dúró tí wọn ní tọkọjá òye ẹ̀dá ó kọjá òye ẹ̀dá kò ṣe é fìlàkà abẹ́lẹ́ ọba àdékè ọlọ́run mọ́sá wà náà amiina. náà tọ́ ẹ pé lónìí ọkọ̀ ẹlẹ́yà ni onírùngbà ni ó ń kírun déédéé kò jòkú mọ́ kò mọ́ kò mọ́ kò wọ́n tún yẹ̀gẹ̀ rẹ̀ lẹ́yìn pé náà nù náà nù ẹ̀ alìsúnà abóbìnrin tó gbẹ̀sìn tó gbà pé òun ó lo aṣọ aṣọ ẹ̀sìn tó sì lo àmọ́ tó ń ti bẹ́ẹ̀ nǹkan ò tí wà bẹ́sùẹ́ ó wá di pé láàrin ẹbí wọ́n ń dọ́rọ̀ rẹ̀ lẹ̀ láàrin ọ̀rọ̀ láàrin ọ̀rẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní fi ń pàlọ́ ara lé ẹ̀ ọmọ ìdásọ́ borí ibi gbèsè ló lé ń tà gbèsè ló lé ń tà. ọ̀nà ló dà mí rí. ọ̀nà ló ọ̀nà náà ọ̀nà ọ̀nà ṣe ọ̀nà àdẹ̀lẹ̀ ẹ̀mú ya ọ̀lẹ́ ẹ̀ ọlọ́run o gbogbo wọn lọ mọ ìwọ ọlọ́run bá ní ṣàánú wọn. amiina. wọ́n lánú pé wọ́n láyé pé wọ́n ló já ní lẹ́mìí pa fi ọdún ibẹ̀ ọ̀ràn sí. ẹ̀ a ní ọlọ́run jù sí alẹ́ mi pé ká fi ọdún ìbẹ̀rẹ̀ ká béèrè àrànṣe lọ́dọ̀ ọlọ́run wọn ta wa ń béèrè náà musa sí fún wa. àmín. bá a ṣe ń béèrè ma ìwà sí fún akọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ. àmín. wọlé tóbi wọlọ́hún. àmín. jẹ́ kí àrànṣe rẹ̀ ó bu àdàrúdàrú. àmín. gbogbo ẹni tí ń yẹ̀yẹ́ wa gbogbo ẹni tí ń sọ pé náà ni orí nǹkan jẹ́ sáré mu. ẹ̀ẹ́n orí nǹkan jẹ́ sáré yẹn. àràlí ẹ̀ ìyàwó fún lọ́bẹ̀ òun ló sọ wò ní o màtí hmm. fún lọ́bẹ̀. Odeju déjú ó déjú yá ìmọ̀ ó déjú yá ìmọ̀ lé à ń tọrọ bẹ́ẹ̀ kí lóru wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sì tún bá àfẹnú gbulẹ̀ padà wọ́n sọ bẹ́ẹ̀ fún akàn lánàá wọ́n ti fẹnu gbolẹ̀ padà. Oh, o. gbogbo ẹ̀yin tẹ́tí wọn bẹ ń kọ́ ọ̀dísá bẹ́ẹ̀ lónìí bá ní ṣàánú yín. amiina. wọ́n rà ní ọlọ́run. àmín. ẹ̀yin náà wá dúró ẹ dúró ẹ dúró ẹ má ṣe méjì. ẹ àbí n ọ káyì mọ́sọ́ bẹ́ẹ̀ mọ́ ẹni tí ó sì tọ́lọ́ kankan tí yà ń jẹ́ jù ọ lọ́wọ́ o. àrẹ́gẹ́dẹ́. Ah, ah, kò há kò márùn kí eh, ìsìndọ́kà àwẹ̀ ló dé yìí kọ̀ gbà tó ń ti bẹ́ẹ̀ náà yé o tó bẹ́ sọ ẹ̀ náà ah. ọgbà ń jẹ́ yàmọ́yà náà ni ẹ ìwọ nágbẹ̀kẹ̀lé ń tiẹ̀. bẹ́ẹ̀ni. ọbẹ̀ náà wẹ̀ ọ nágbẹ̀kẹ̀lé àwa nágbẹ̀kẹ̀lé pé ọlọ́run fẹ́ dé ní sọ yìí ata ata òun nasiruna tí se wá fi wá dé wá bá wọn. wala mubaddila li kalimatillah. ọlọ́run ní kò dẹ̀sẹ̀ tí ó yí ọ̀rọ̀ ń padà. ẹ̀gbọ́n kan ọ̀rọ̀ òun kò sẹ́ni tí ó yí padà mo fẹ́ kí ọ mo fẹ́ kí ọ ẹnìkan ò lè tẹ̀ǹjì wọ́n ní kọ̀ǹkọ̀ díjú àkéé díjú èyí ò tó lóòótọ́ sí ni a yi ta yin kara dɔ bɛ nu bọ́lá bẹ́ẹ̀ kẹ́yàn yóò jẹ́ kí ajẹ́ rẹ̀ wà lé oṣù ní tíráfù lẹ́bọ̀lógún wà ń kalẹ̀ ní agbe ní agbe ní bíbá yìí níbí lábẹ́ ìdúpẹ́ fọlọ́hún àìmọye ọmọ lé agboolé yìí ni èé wálé wọn èé wá sílé ẹ bá ní wọn ń ta ẹ á sí àti ní tipẹ́ aa ah, anisa máa múra yín bẹ́ẹ̀ mo pàdé àǹtí mi gánjọ kan tàbí ọmọ àdúgbò lágbélé lágbé níbi múnira ah, alájà ẹ jẹ jìnnà sílé oní ilé wo lọ ń sọ àfáà wọn ah. gbélé ń jàre oníṣègbè kọ́ ọ. <laughs> ọmọkọlé isa múnimọ̀mọ́ ìṣàdé mọ̀kọlé wa gbéni ni ó lágbéni kọ́ ó ní aséni ni aséni. èsì ah, ah, ilé tiwa ìwà kìí sase ni ṣùgbọ́n bí ọkọ̀ sọ nìyẹn eh. bẹ́ẹ̀ sì ni túmọ̀ agbéni ni pé agbéni ń jà láì pòlé agbéni a máa gbèjà èèyàn kò sí ní pòlé lọ́dọ̀ máa gbèjà èèyàn tó ń bẹ̀ agbeninja láì pòlé ni tiwọn agbeni agbeni agbeninja láì ti pòlé. anakumola. ṣùgbọ́n níbi níbòmíì kò nítumọ̀ yẹn lọ́dọ̀ ẹlòmíì kí má bẹ́ẹ̀ fàyọ̀ ń bẹ̀ lálẹ́ mọ́júmọ́ bí tí wọ́n sì máa náwó náà nì lóòótọ́ ló kọ ẹjọ́ náà ń gbani ẹjọ́ náà lọ́hùn ẹjọ́ náà tẹ́ẹ̀nì ẹjọ́ náà twenty ẹjọ́ náà fifty yóò ló kọ. a sì nílẹ̀ ó sì máa sì náà nǹkan wa pátá a fi máa lù jù sí. afẹ́ rẹ̀ ọdún lọ́dún kan àfa kan tí máa bá ní rẹ̀ ọdún gbàgbọ́sá dáadáa ní sẹ́ńbódìjà ọlọ́mọ ní ẹ̀. àmín. fún mi pé bàbá lọ́dún yìí o ẹ̀yin house yìí o gẹ́gẹ́ sá ti pẹ̀ràn ni o torí ẹran tí ẹran wọn bá jẹ o àṣẹ́rùn tí wọ́n ń jọ yẹn àṣekùtì ìwọ̀n gọlọ́wọ́ sáà nùwà kó jáàmù abágbàmù. àmín wọ́n sọ pé mi bàbá ìmọ̀mù ah, mo ní o dáa bàbá ìmọ̀mù ẹ̀gbọ́n ti àfa ìwé o wọn ni kásá ti fi sàbí ọdún yìí ni o ẹ̀wọ̀n mo ní torí kíni wọn ni mo sọ pé kò sí ha pé kí àrìnà ní sí kí àrìnà kan pé ha ẹ̀rọ yìí tóbi pé kò sí lọ́dún yìí o pé kẹsà ti sàmì ni o bàbá ní ha ń bẹ wọn ní ha wà mo ní mo lọ wà ní bẹ tí ètè bá fẹ́ rà fún ni rà fún wa o ẹ fi ẹ̀yàn kò sí alẹ́ ha ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run o mo ah, ní ó yẹ kí yẹn sákẹ́sẹ́ náà ni wọ́n ní oṣù tọ́jú oṣù tọ́jú ẹ̀ǹsọ bóníjà labadé bóníjà onídàájú ti bá ní wẹ́ran bá ní bá ní wẹ́ran n gbé oṣù bá sọ̀rọ̀ oṣù bá ní mọ̀ràn laba lọ kó mọ̀ràn ìdédé ẹran mọ̀ràn rẹ wa. wọn huruhuru. ah mo ní wele kó afa abidi ah, ni ah, ẹ kó mi wa ah ó ní njẹ́ wọn sọ yé lẹ́yìn náà mo ní ẹ má wulẹ̀ sọ yé ẹ lọ wáyé tó jẹ́lu ilé wa ó tó kó dé mo ní wele ìkọsẹ́ ah mo ní èyí tó bá ga jù tí mo máa ń rà fún bàbá àti màmá mi nwa ni olùbá ń wá wá ẹ orí ah, ó ti ó ti yẹ òun àwọn kò sí kankan ni máa ń ju lọ pé a lọ kó wá fún yìí nígbà wọn kò dé ni orí àgbò yẹn lọ wà ó ni pé n máa sọ ìtàn ẹ̀sùn mọ́lẹ̀ okùn kan okùn ti mọ́mọ́ tí bàbá rí ẹ̀ lọ́wọ́ àti mọ́ làwọn ara méjèèjì njọ yẹn ìwà ara ti mi ti bàbá àti mọ́ ni kàn ní màá rà toro lódodo ẹran wọn tó tọ njọ njọ rẹ wọn tó tọ náà ẹ wo tá a fira ẹyin mẹ́ta arú ẹ lè sin náà fira kálọ́dún náà ṣùgbọ́n bàbá mi àti yàmi ló fẹ́ pa bàbá tó jìyà fẹ́ sìn ìyá tó jìyà fẹ́ sìn àwa àwa adigun àmọ́ kí o gbé sọ́kọ̀ kan gbé lọ jọ́ kẹta àjọ yẹn jọ́ kẹta àjọ yẹn tó kẹta àjọ yẹn mò ń gun five oh five tuntun gbà yẹn jọ́ yẹn mo ra tuntun ni five oh five jọ́ kẹta àjọ yẹn jọ́ kẹta àjọ yẹn nìyẹn tún gbé mẹ́sì tuntun wa bàbá ìmọ̀mù wa ń béèrè lọ́wọ́ mi pé ṣé hàn bí abíọ́sí ní sí mo ní bò láàgbé mẹ́sì sí sí ṣé n tún asokọ̀ méjì mẹ́lẹ̀ ń tàn títí mẹ́gbà tí n sòwò bàbá ìmọ̀mù ni ṣé ẹ tọrọ ni ebi ẹgbẹ́ wa fún yẹn ẹ lọ gbà náà. alẹ́ wa mẹ́sìsì náà wà lọ gbéra ẹranko kú tèmi ńgbà dọ́dọ̀ tiẹ̀ náà ní bódìjà ó ní tánlọ́kọ̀ bòdì tó sọ̀rọ̀ ṣe ni ó ní a ẹ̀ bàbá ní hà tó ní òsì mọ́nù. ẹ̀yìn tuntun lè tá gbé wá ń jò ní náà a sì ta àti ń serú nǹkan bá ń se ká tó wá di pé a kò sí ẹ̀yìn lò agboolé náà la wà ibi tá a wà náà rè a pariwo pariwo lálẹ́ ayé kíní tuntun ni ayé ayé ọlọ́pàá ayé bídí àtúnni sátúmọ̀ jódánwò. ayé gbogbo ẹ̀. ẹ̀ẹ́ nípa pé ọba ìlọ ọlọ́run lọ́lọ́run násìrò apáramọ́ dé àwa káwa nìyẹn èyí táwa ń lò àwa kọ́ la ní àwọn bàbá kan ìyá kan tí wọ́n ti jẹ̀yà fẹ́sìn lọ́lọ́run fi pánlé bẹ́ẹ̀ lè mọ̀ yìí pé màá máa padà dé ọlọ́run máa dé ní tòótọ́ kọ́lọ́run jáwà náà ò lè nírú ẹ̀ ni kọ́lọ́kọ́lọ́kọ́ jẹ́ àlè sìnwó débi kéèyàn máa tara tiwa náà sàánú ẹlòmíì. ẹ farabalẹ̀ máa fi omi jẹ́ máa fi gàrí jẹ́ Ma fi gaari búrẹ́dì èkúgbà àkúgan máa fi sí i jẹ́nu rẹ̀ máa dàn ṣẹ́fọ́n náà wọ́n fà á rẹ̀ kún ẹ̀ alhamdulilayi oore ni o. yọ̀ọ́ ń sìn. Ah, ah. tó tẹ́yẹ olóko nu wọ́n bá ń siwó kà ọ̀fẹ́ ká ten thousand twenty lọ́ọ́ kà nígbà tí wọ́n ti di kọ́kọ́ já retí ìsìn náà máa di mílíọ̀nù mílíọ̀nù ẹ̀mí tó kò ní ìtumọ̀ bàbá fẹ́ dé pé kò ní ìtumọ̀ tọ́bajẹ́ kéèyàn ó ṣiṣẹ́ ńlá kó tó lówó ńlá ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni tọ́pẹ́sẹ́ ńlá lèèyàn ṣe kó ńlá tó dé ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni èèyàn lè tómi kọ́ máa gun mọ́tò omi. bó ṣe rí náà. wàlá àmúbádélà lè kẹ́rin mọ́tì là ọlọ́run ní ọ̀rọ̀ òun ò ṣe change oṣó ò lè change ẹ̀ ajẹ́ ò lè change ẹ̀ ológun ò lè change ẹ̀ àfọ̀ onífìrà kò lè chẹ́ǹjì ẹ̀ wàá fi hàn wọn nírè o sẹ́ẹ̀rì mo fẹ́ jù sẹ́nu o màá dẹ̀ jù sẹ́nu wàá dẹ̀ jẹ́ àsìkò tó dẹ̀ yàgbẹ́ lọ́ yàgbẹ́ kò ní hàn ní ọ̀fun kò ní kò ní rú ọ̀nù ọdún kan lọ gbé ẹran fáwọn afa náwẹ̀ náà kọ́ ni bàbá apá màálù njọ́ náà kẹrì àṣẹkù délé ọ̀pẹ lábàá pàmòlù mayuna náà nítan lórí tọ́pọ̀ máa wá ru itan ẹ̀ lọ́wọ́ fáwọn afa àwọn afa wa ní àwọn òsì màpẹ́ ń bọ̀ àwọn apẹ́kẹ́ lọ òpó ní oríta lọ́hùn kẹ́ máa pariwo mbẹ́ pé ẹran itan màálù rẹ o alọ́gbẹ́ fún afáramọ́ni o oṣù ẹ̀rí o àjẹ́ ẹ̀rí o kẹ́ wá gbé wá àwọn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ tí a bí wọn dáa kápá rí bá wọn jẹran. La ilaha illallah. ẹ̀ẹ́n láǹbalẹ̀ gẹ́gẹ́ mọ́tì láì ní ọlọ́run lò ó ẹ̀ẹ́n mọ́tì ń lọ lé ọlọ́run èdè sí ọ ni ìmá lọ lé ó kọ ọlọ́run ò tí ì dùn lára rẹ̀ ìbá dùn lára rẹ̀ tán mélòó ló ti ẹ̀ ń bọ̀ lọ́sà lọ mélòó ń bọ̀ lọ́sà lọ. ṣé gbogbo àwọn tẹ́ ìdìbò fún nísìnyí tẹ́ ẹ̀ ń ṣe sẹ́nitọ̀ ń bo ní à ń ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ bí òun sọ séròyìn ò ní gbérọ̀ rẹ̀ bọ́lọ̀ sùn káyé lásán ìròyìn ó gbé bọ́lọ̀ bẹ́ẹ̀ sì ni a ò mọ ètò ọlọ́run fi ń sẹ̀sán bó ni o báwọn bí ẹni o àmà láfi ni a máa wọ́nà súnmọ́ lọ́hùn ká lè ṣe lóore ọlọ́ni wọ́n lọ́kọ̀ọ́ díjá akàmì nàbà ìmùsàlì ọlọ́ni ṣe bírú àwọn ànábì tó ṣáájú lọ ebo wa dìbà ọ ebo ọmọ tí a wọn rí àbí ọlọ́run ló máa yé ntójú wọn kàn èyí tí wọ́n pa èyí tí wọ́n èyí tí wọ́n sun èyí tí wọ́n lélé èyí tí wọ́n dà láàmú ọ̀sẹ̀ tánà bíi noa ẹ̀ẹ̀méje ní àlù òun parí kò dédé di noa noa ìsokọ rẹ̀ abrahamani ní í jẹ́ abugafari jàre abugafari ní anabiwa nù jẹ́ àmọ́ ń gbà tó yẹ pé ìwọ̀n ní ó kọ méjì tí a ń pè pé ó tún ti bẹ̀rẹ̀ ẹkún rẹ̀ ti máa ń sun o ìtumọ̀ núùnú ni pé ẹ̀rìn ti ń wẹkún mu yìí ṣe wáàsí fún wa ní o wọn á sọ ẹlẹ́kún ẹlẹ́kún ni o ṣùgbọ́n tí a bá ń pè èèyàn ká bá a mọ́ póun ní ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà lọ́run ó pè é tọ́lọ́ bá pè ní abiga var lẹ́yìn tó ti lọ tán káàdì نعم آه nígbà tí ọlọ́run sọ yìí pé ìnáwó láyà sùnúkà ẹ̀yin tí ẹja fa ẹ̀yìn ni a fẹ́ ya ìsọ yín wéré wọ́n ní níbẹ̀ yẹn ó yẹ kẹ́rí pé nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n. innahu la yasunuka nǹkan kan apò ń bẹ̀ yẹn wọ́n ní lẹ́yìn ilimu kọ́dínà alam kọ́dínà alam ni innahu wa innahu wa lẹ́yìn na'alam tí í ṣe ìmọ̀ ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ ti kẹ́kọ̀ọ́ sókè káwa bẹ́ẹ̀ lọ́wọ́ wáyé pé bó ló sì yẹ kí wọ́n wọ ibẹ̀ yẹn kí ló fà tí wọ́n fi wọ báwọn àbí ká sọ pé kí ni akámọ̀tẹ̀ béèrè pé kí ló fà ká sọ pé wọ́n lọ wọ ní iná kí ló yẹ kó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó bá mọ̀ kí ló yẹ kó jẹ́ lẹ́yìn tó ti ti iná wà lẹ́yìn ilé-mù ẹ̀yin tẹ́tí kásánáwì ṣẹ̀wá ń ààrí o. bá sọ oyè ọ̀dẹ̀ lè gbẹ̀bùn bẹ́yẹn kò sọ kí n fún ní kankankan ààrí ẹ̀yà máa kakọ̀ wáyé dùn yín dáadáa sẹ́ẹ̀rí tí iná bá ti wá lẹ́yìn yẹn òkè wọn wọ anna lọ́yẹ kó jẹ anna lọ́yẹ kó ọlọ́run ò dẹ̀ sí ọ̀rọ̀ sọ kò jẹ́ anna kò sì sọ̀rọ̀ sọ. wọ́n ní tẹ́ bá lọ rẹwọ́ sọ́tún bá aya one eighty seven bákọ́ra one eighty seven àti bákọ́ra two thirty five one eighty seven two thirty five alimallahu anakun kuntum taktanuna anfusakum. fataba aleikum. Eri. anna lọ wá ń ni ní wá ní two thirty five alimallahu anakun satasikuruna una anakuna lọ wá àmọ́ níbi ọwá ní ina kí ló tọ́wá ní iná ntòdé ni pé ọlọ́ni kọ́dínàlà iná wùlá àsùnúka lá tọlọ́rì wá yẹn láàtà òkè tọlọ́rì wá yẹn tí iná bá ti fẹ́ wá tí láàtà òkè bá ti ń bẹ lẹ́yìn rẹ̀ dandan ká wọ́n kẹ́sì rí dandan méjì pàdé kan wá nípa jù kan lọ lájúlẹ̀ fún kan ntọ́fà ti bẹ̀ yẹn nìyẹn oyè àbí oyè anakumula bẹ́yìn ṣe jẹ́ nìyẹn ìyá máa ka àwọn ẹ̀kọ́ wa ká máa kà dáadáa ọlọ́run máa fi yé wa o amina ó dànù ọlọ́run wọ́n wá ní ẹja wo ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ntọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ní ìsìn ni pé ẹ̀yin ẹ wo àfaradà tí ànábì ń ṣe wọ́n wá nítorí kíní fi ń ṣe àkéèsí pàtàkì fáwa nìyẹn torí kíní fi ń ṣe ó ń torí ọlọ́run ṣe ó fẹ́ káwọn èèyàn gba islam wọn ò wá gbà ó wá ń bà náà jẹ́ ó fẹ́ káwọn èèyàn gba islam wọn ò wá gbà kálákálá ni wọ́n tó wá ń wí sí wọ́n tó ó fẹ́ kí wọ́n ṣoríire wọ́n tó wá ń bù wọ́n tó ń sọ ní tí ò fún mélòó nù wa nínú wa ń bàjẹ́ nítorí ara lè wa tí ó sì islam mélòó nù wa ni ọkàn wa ń bàjẹ́ nítorí ẹ̀sìn tó mẹ́hẹ lára ara àwọn èèyàn wa mélòó. torí ẹ ń pariwo imani ìmọ̀ ni ma wá filamọ́tíkì o kọ́mọ̀jẹ̀ mọ́kọ́ o kó mọ́ gbá nìkan kọ́ o kọ́ ẹ pé àwẹ̀ nìkan ní ń gbà kùtùmọ̀ kùtù ní o kírun nìkan o ó ọ bá àwẹ̀ ó sì gbogbo ọ wà jẹ́ pé inú ọkàn lọ́hùn tọ́lọ́hùn wà ń bẹ̀ èèyàn ń yapa ọlọ́hùn èèyàn ń ọmọ o sì lẹ́tọ̀ lórí ẹ̀ aya rẹ ni ọmọ rẹ ni ẹ̀gbọ́n rẹ ni ọ̀rẹ́ rẹ ni ìyá rẹ ni bàbá rẹ ni ò ní ọ̀rọ̀ òjò ọmọ bọ̀nú jẹ́ kọmọ dásùnkún pẹ̀lú ìwọ káàtọ́ lọ́n pé wọ́n lọ́n bá ń sàánú rẹ bá ń fi tiẹ̀ yé ẹ̀ẹ́dà ẹ̀ẹ́dà àlìálì tí wọ́n lè fi nǹkan mí ìsìn ọ́ nípa ta yé ẹ̀ẹ́dà tọ́lọ́ ni òdìjà ni mo dáhùn tiẹ̀ jókòó lọ́ni tí rọ̀ fún ọ bá yá ọ̀rọ̀ fún ọ ẹ̀ẹ́n wọ́n ní ká wo wọ́n ní ká wo àbá ànábì sàṣẹ́là ń banú jẹ́ fún àwọn èèyàn tí ó gbà o kánà fi ṣẹ̀kọ́ o ọlọ́run ṣàánú wa o. ọ̀rọ̀ mi lórí ayataka yìí wọ́n ní ọlọ́run fún ànábì ní sùúrù sọ́sọ́là ó sì yọ ìbànújẹ́ pò lọ́kàn rẹ̀ ètí ọlọ́run ṣe fànàbí yìí wọn lọ jẹ́ tẹ́kìwé àtòrú ìhí àlìmánàwíyà ọlọ́run fi ń fún ní ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ìpamọ́ ó fi ń fún lágbára ẹ̀rí tọ́lọ́mbà tọ́lọ́mbà náyàn lọ́wọ́ tọ́lọ́mbà gbàjẹ́ tọ́gbìjẹ́ ìyàjà tí àwọn àwọn ọ̀tá ẹ̀sìn tọlọmba bá yàn mú wọn tó bá yàn bá wọn wí àmọjẹ yẹn ò nípọn nínú lọhùn e, agbára tó máa kún agbára ẹnu a tún máa gbọrọ sí ọlọmọdé ọtọ orí wa fi ṣe ọlọ́run fún anabi lágbára yìí pé a ah, farabalẹ̀ èyí ń dè sí wọn àmọ́ orí ọ mo máa ti ń ṣẹlẹ̀. ní àsìtọ́wárí bẹ́ẹ̀ wọ́n ló dáa kí ọmọnìyàn náà kọ́ mọ̀ sí bẹ́ẹ̀ fi kejì ẹ̀ náà tó bá rí èkejì rẹ̀ nínú pọ́wá nínú ṣòro wọ́n ní súnmọ́ kí láyà bí ẹ ṣe ṣòro ó kàn rí bẹ́ẹ̀ ni ó sì máa dáa ó sì máa dára kò lé kankan máa wo ma ọlọ́wọ́n fi lábúrú ṣe wá o ẹ̀ tí kí n bá ń bá ṣe ẹ lọ́ọ́ bá ẹ má filẹ̀ lónìí kan ẹ má jọ ọmọ dàrú nú ẹ súnmọ́ ẹ kí láyà gbà orí lọ́dẹ yìí o wàláhí orí lọ́dẹ yìí a sì mọ rí bẹ́ẹ̀ tó tọ̀ téèyàn bẹnu yanu ọbẹ ọlọ́wọ́ sì sọ dọ̀dọ̀ ẹ̀ afa kan ó ṣe dáwà bí kan ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sàánù bí kan níbi tó wà ó dìjà ó gbìjà ọlọ́run rọ́nẹ́sì ọlọ́run lọ́wọ́ ni ọlọ́run bá gbàdánwò dé lẹ́yìn ẹ̀ ní nǹkan bá ṣe nítòsí èyí ó yẹ kó mẹ́ ẹbí ọmọ nìyàn àmọ́ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá súnmọ́ pé rárá o àfa rárá o bá ti rí báyìí orílódé yìí o ẹ̀rí o orílódé yìí o bá kìláyà àfànàbà kìláyà wa lọ́ba sí júfúrú gbígbé kan ṣe wà láì orí lọ́tẹ̀lé bí násìrò ṣe dé nìyẹn àwọn ọjọ́ náà tí wọ́n gbógun tì í ìkankan wàá sí ń bẹ̀ mọ́ lónìí wọn ò sí bẹ́ẹ̀ mọ́ kótó lónìí gan àtìgbà náà lọ́lọ́run ti wá dé ndó tó ń dúó báyìí tó ń dúó tí ò ṣe mẹ̀mẹ̀mẹ̀ kankan báyìí ọlọ́run kan gba àrànṣe dé ni àrànṣe ojú àrànṣe inú àrànṣe ta àrànṣe inú ọlọ́run kan gbédè ni. wọ́n ní àwa nìyàn ànídìí ká súnmọ́ra wa kò ní ìdí kájọ́ máa rè ó tí ì kú bọ́ máa rè ó kú náà a lè súnmọ́. abarikisẹ nìkan iṣẹ́ rẹ̀ ba mẹ́hẹ̀ káránlélá díẹ̀ níta bá ni lọ́rọ̀ ni o nírànwọ́ ni o kábà sọ̀rọ̀ kásìmù kásìmù na sí àránṣẹ́ ọlọ́run si wá sí kíni o y'o di lẹ́yìn ẹ̀ kábà gbéra wa ju ilẹ̀ wa. ti ń kan ní hansa ọkùnrin kan àwọn bọ̀yẹ̀ ẹ̀rù ni òun tó yí kọ́lọ́njẹ̀rì bẹ́ẹ̀ bá ẹ ẹ lísì fífi dáadáa ni ọ̀jẹ̀ ń pè fún yín lápẹ̀kọ́ ó ní wàláwo la kásìrọ̀tùlẹ̀ bá kí na haúlí. wàláwo la kí na haúlí. alá ikhwanihin lakọtalitu nafsi. alá ikhwanihin lakọtalitu nafsi. wàmá yẹ bukú na. مثل أخي ولكن وما يبكون مثل أخي ولكن أصلي نفسه عنه بتحاسي أصلي نفسه أصلي نفسه عنه بتحاسي bó ṣe gbà lónìí nìyẹn akọrin yẹn khansau ní jẹ́ obìnrin ni nǹkan ṣe ọmọ ìyá ẹ̀ kú ọmọ yáyé sì ń bẹ ní ojú èèyàn ńlá onítìbá sọlá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń sunkún lẹ́gbẹ̀ẹ́ ohun tí wọ́n bò ń gbẹ kan sùn lórí ọmọ ìyá wọn tó lọ làkọ́tà lítò náà sí òun bá ti para òun dànù àwọn tó rí pé òun nìkan kí nǹkan kan àwọn tí ń sunkún yìí náà ọkàn wọn náà fi ń sunkún wọn jọ wọn para òun jàre olóhùn òrí bí jẹ́ pé sunkún fọmọ nìyẹn tó tó tọ ọmọ ìyá òun yìí ẹ̀kún tí wọ́n wá sun yẹn ló fi yọ̀ ọ́n jẹ́ kó lẹ́mìí ara tòun wọ́n ní ìyẹn òǹdọ́lọ́ fi ń sọ wípé níjọ́ àlìkí àmọ́ ìyẹn ò ní ràn nítorí pé àwọn èèyàn jọ pọ̀ nínú iná kọ́ wá gbé ìyá wọn kò ní ràn tó pé èèyàn bá pọ̀ nínú wàhálà ayé a máa di fúfú yẹ àwọn ará ọgbà ẹ̀wọ̀n wọn a máa ṣe é pa wọn máa ń ṣàwàdà àwọn ará ọgbà ẹ̀wọ̀n wọn a máa sàlàyé wíra wọn tí wọ́n pariwo tí wọ́n máa rẹ́rìn nígbà tí èso nìkan ní bẹ́ẹ̀ iná ò rí báwọn o nígbà pàwọn wa kọ̀ ń bẹ́ẹ̀ à kò sí tọ́jọ́ ọlọ́mọdé àwọn náà ayé mọ́jà wọ́n tọrùn amina wọ́n lànà ọlọ́run wọ́n làtú bí rẹ̀ wọ́n ní nínú àyà yìí àtúndì àwọn àǹfààní kan ń bẹ́ẹ̀ ní wípé a ò gbọ́dọ̀ mú wá lọ́dọ̀ ara wa dá ká sọ wípé ẹnìkan díbọ́n ni káwa bá lò ní bá lò tó yàtọ̀ sí bá a ṣe rí ìyẹn dóbi ẹni ọlọ́run ọ̀wá ní irọ́ ní pa kò sọ́kàn pẹ̀lú yẹn ọlọ́run ra sọ́kàn èèyàn fi ìsìlámù hàn wọn ò ọtọ́ pípẹ́ ẹ̀kọ́ máa sí ẹ̀ lọ́nu ilé wọ́n ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láyé ànábì usama lọ́dí aláàánì o takuntakun ọlọ́run lòun kọ̀gbọ̀jẹ́gbé wọ́n lọ ogun lẹ́mánjà àtàwọn káfìrí lọ́wọ́ ẹ̀ bàbá káfìrí kan káfìrí ní la ilaha illallah muhammadu rasulullah usama ní wí tó wí tó wí onílọ́dọ̀dọ̀ ọlọ́run ó yẹ̀yẹ̀ ọwọ́ tẹ ọ̀tán àwọn sọ láyé láyé lẹ́la o ó sì padà dùnú ńgbọ́ pa abadélé ọba ń jábọ̀ lé fanabi sàsálà ní abájábọ̀ débẹ̀ ah adámi ni èyí ńlá ìlàìlà ò tó pa ọlọ́kan sọ́ta awùsá ni ó fi ara ẹ̀ ni òun ò sì sọ yí kó tó wájú ojú ogun àwọn àdìpé ọwọ́ tàwọn tán ànábì ní oníyẹ. tààràn oníyẹ as kakita ankolibi yìí so o ti lágbáyà rẹ̀ o ti pé kò dọ́kàn rẹ̀ ìta tó ìta náà lọ gbọ́ o ti láìláìlà fi lẹ̀ àgbọ̀pá èmi ò ní tí ibi máa rántí máa ọ̀nà lọ́dọ̀ ọ̀dọ̀ o ọ̀nà o ẹ wò gán bẹ̀ yẹn yẹn ni pé ẹ̀sìn ẹlẹgẹ́ ni àwọn ẹwà very careful inú ẹ lọ́hùn àtàrán nínú ẹ èyàn ti kí ọ dáadáa ntọ́kàn pẹ̀lú ẹ àlè àlè àlè má bá wọn gbé àlè má jọ ṣiṣẹ́ pọ̀ tí ọlọ ẹwò àdìsí kan bẹ àdìsí ẹ báyìí ẹrù gan sọ̀sọ́làm ní mọ́ńkọ́tálà mọ́àhádà mọ́ńkọ́tálà mọ́àhádà ẹni bá pa ẹni tí ì ṣe mùsùlùmí àmọ́ ó ti gbàdéhùn lẹ́nu yín pé sóun lè gbélé ẹni ó gbélé sóun lè gbélù ẹni ó gbélù máa ṣe ẹ̀sìn ẹ̀ fún lófin kò dẹ̀ rúfin yẹ kò dẹ̀ rúfin yẹ ẹ̀ pa anamílẹ̀ ń bá pa sàsálàm ó ní kò ní gbóòórùn àlìjànnà wàlà wàlà lámúyẹ jìdírí àjànnàtì kà á gbóòórùn àlìjànnà ó sì ní wọ́n ní wọ́n rí háyà tó àbí nǹkan àrìbáyé náà àbùsí náà àbí nǹkan ó ní tí ìrìn bá kú ìrìn ogójì ọdún téèyàn kan àlìjànnà lẹ́tìmọ̀ gbóòórùn rẹ̀ bí ẹ máa wá pariwo ẹni báwọn kò ní wà ẹwọ ẹsẹ àná bó ṣe dáa tó kì í ṣe mùsùlùmí o àmọ́ ti fọkàn balẹ̀ sí bẹ́ẹ̀ nípa àwọn ẹwà lọ́pá kátó apẹ má pa mùsùlùmí gangan ẹ wá wọ àwọn ń pààyàn kì í nìsín ewu yẹn ti ń pààyàn nìsín oní ẹlẹ́ni wọn lọ kàn wọn mọ́sálásí wọn lè pa wọn síbẹ̀ àwọn olórí gbogbo ó tún wọn pè wọn ní mùsùlùmí pé mùsùlùmí ni wọn tí bá ti gbà ìgbà tí gbé pọ̀ pé orí ibú ni ìtẹ́nse yìí o wọ́n ní lọ́pọ̀ ẹ̀ máa ṣe tìlú mùsùlùmí láwọn eléyìí o náà tó sinmi ariwo díẹ̀ kọ́dọ̀ máa ní kásẹ̀rẹ̀ lẹ̀ àti ẹ̀ nísìmí kọ́dọ̀ jà nísìmí délẹ̀ àṣọ gbọ́rọ̀ òbu mọ́ ọlọ́ni ẹ̀ ń bá ti ṣe dáadáa síta náà ní ẹ̀fídà àdéjọ́ òní ni a fi ọjọ́ ìkówójọ fún tẹlifíṣàn òní la fi sí. Si wọ́n ní àbúrò bí àwa jíṣẹ́ ẹ̀rọ ọdún kan fún tẹlifíṣàn tó jẹ́bi tá a sọ níjẹta àtàná pé àfẹ́kù rẹ̀ jọ ní èní kọ̀wálíkọ́lá kọ́mọ́sà baniṣẹ́ o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ kan tí ó gbẹlẹ́gẹ́ ni tí a bá fojú wo dáadáa jihadi lọ́ra pálá wọlé yìí jihadi ti ń bẹ́ ń sìn náà ni ẹnìkan wọ́n gbówó kalẹ̀ fún kọ́ máa fi bẹ́ẹ̀ sìn jẹ́ nítorí pé àwọn tí wọ́n gbówó kalẹ̀ fún yẹ kò níye méjì bí wọ́n ṣe fún lówó òun bí wọ́n ṣe sanwó owó programu yẹ náà wọ́n tún san owó fún tòrán náà mọ̀ pé ọ̀fẹ́ bá yí ara ẹ̀ jẹ́ kò lè má gba owó òun náà ò lè gọ̀dé bẹ́ẹ̀ òun torí pé òun náà kò rí òun fẹ́ lórí ègbé gbogbo ayé ń gbé iṣẹ́ kò lè lọ lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ tiẹ̀ àwọn kan ní gbowó ńlẹ̀ nítorí tọ́lọ́fẹ̀ẹ́ sí fáwọn náà ẹni gbowó tó fi transponsor rẹ̀ fún tẹ̀há ọ̀gá mi ní dákọ̀ rẹ̀ nítorí nítorí ààyè gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí ni àmúṣe láàánú fún bóyá kọ́ ọ pé tó bẹ́ fowó ṣe nìyẹn ẹni gbowó fún tẹ́ ṣe sponsor tó sponsor ẹgbà tí ń yẹ tó ní ọ̀sẹ̀ hàn ọ̀gá òṣèlú yanyan lẹ́ni yẹ ìjà tó já láti gbà náà ó tún já lọ náà sí ni ẹnìkan ọ̀gbúrẹ́ ló ṣe ìmọ̀ ní sí tí ẹ̀ bá yanyan ó sì bẹ lókè téńté jọ náà nígbà tí ń gbowó lẹ̀ yẹ òkè téńté lọ́wà àmọ́ bẹ́ẹ̀ jọ mọ́ ni o bọ́n bí ọmọ ọlọ́run lọ́mà àmẹ́ni tó lọ́n tún fẹ́ gba owó kù lọ́rẹ̀ náà ní ìsìnà tó tún gbówó ilé ilẹ̀ àmáwá mùsùlùmí àgbọ̀dọ̀ wòran àgbọ̀dọ̀ wòran <clears throat> tá a bá ṣe ń dédé tó lọ́n fún tọ́lọ́ náà sì rí alákọ̀ọ́kọ́ náà ń tíyèsí fún alẹ́ sàn òun lọ́mà ni pé ìgbé náà bu díẹ̀ nu ọ̀rọ̀ tá a bá da lóhùn lórí rédíò lọ́dọ̀ wa ń bí àwọn èèyàn wò wípé kọ̀ka ẹ lọ́ọ́ da lóhùn níbi tó pèsè tiẹ̀ náà tàbí déédéé irú tiẹ̀ náà tẹ̀wé tó lò yẹ ẹ̀yin náà wàá lo déédéé tiẹ̀ àbí tó tún jù yẹn lọ ẹ fún léṣe kára yín náà wàá gbọ́ kẹgbọ́ tiwa náà. jáde àsìkò yìí rè kọ́lọ́n kó fún wa jà àwọn yẹn ti wá ń sapá láti jọ́ta àti sọ àtẹ̀lẹ́ tó fi tẹ́ẹ̀nì lẹ̀ one thousand lẹ̀ twenty wa, five wa, níjẹta ẹ̀rọ lọ́nkà kó hundred wa, hundred thousand níjẹta àwa náà etí wa ní asọ́sí. Si etí wa ní à ń sọ̀rọ̀ yìí sí ojú wa láfi jọ ń wò yìí ntọ́lọ́ ń bá sí fún ọ tọ́ ọ mọ̀ pé ipa rẹ̀ kà bẹ́ẹ̀ nìkan ọ̀ mọ̀ ọlọ́run sá mọ̀ tó fún ọ fìdásí ti bẹ́ẹ̀ lẹ̀ bí wọ́n bá dá sí tọ́lọ́ ń bá ti kọ́ páàsì lọ́ọ́ bá gbẹ̀sán ọ̀ wàá dá sí ọlọ́run kọ́ páàsì àá sí yá kú wa àtọwà àtọlọ́hún pé mo jẹ́ ọ wà mẹ́ mo jẹ́ ọ gbọ́ pé mo nídìí owó rẹ èmi ọlọ́run mo nídìí owó rẹ wọ́n ní abẹ́sẹ̀ mi jẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ láti tún ṣe o sì ń bẹ́ ń bẹ́ ọ̀dẹ̀ gbọ́ mo sì fún ọ abẹ́lẹ́wà lẹ́yọ̀ọ́lá gbogbo tọ́lọ́ fi gba ìdẹ̀kùn rẹ̀ lọ́wọ́ wa mọ́jà lè ṣe o. àmín. àbáyànjà àbáyànjì fanfa àbáyànjì táàkà tiwa ni pé a fẹ́ ṣàlàyé ntóní ò rí bẹ́ẹ̀ ntóní ò rí bẹ́ẹ̀ káwa fi hàn ara yé pé òrè o kódà àní dákọ rẹ̀ àní dákọ ọmọ bàbá lágége òsì súnà àní dákọ ẹ̀. nídàjí ìjẹta bóyá ẹni tó pè mí bẹ ní wá sínsìn ẹnìkan pè mí ọ ń pè ní alájà ẹni lára àbídájí àná tiẹ̀ ni ẹni lára ọlọ́mọye tó lò ó ní kí n máa bí ṣe ń sọ ọ wá gbé fóònù fóònù ti gbé má o pé kí n máa gbọ́ ọkọ sọ ọkọ pè ọ sọ fún mi pé ha bàbá máa ń wí ká báyìí báyìí báyìí ní ti máa ń wí rèé mo ní bá a ṣe ń ngbọ jọ wa tó pè mí padà pé kémi náà máa gbọ́ ó ní olóhùn ti tàn tẹ ó ní òtí bísí tẹlifíṣàn yìí náà wà ń gbọ́ à ń gbọ́ títí ó fi parí ó ní máa gbọ́ èmi náà ò sì gbé fóònù lẹ èmi náà máa ń gbọ́ ó ti kàlà ọ àgbà ọmọ kéwù bàbá rẹ àgbà ọmọ kéwù bàbá lágége ní sùgùlóòlò àwọn náà ti sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì nísìnyí wọn lóyìnbó wọn fi kọ́ ipe àwọn ọmọ ẹsẹ̀ tá fa àwọn sí ọlọ́run ṣe fún àfáwọn nírú ọmọ yìí wọn làwọn ọmọ ẹ̀sìn tọ́lọ́ tá a fa wọn sí ọlọ́run wọn wá pe àwọn èèyàn yìí pé gbogbo yín ẹ̀yin èèyàn tí baba adama kan kéwú mástà ń bẹ nù yín phd ń bẹ nù yín ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ṣé ẹ ẹrú àbíbùlẹ̀ ń bà ní ìsìn ní àbítọ̀ lọ́n báyìí ẹ́ tẹ́ẹ̀fì sọ̀rọ̀ kankan báyìí wọn lẹ́yìn àfa náà ẹ̀sìn dákẹ́ gbogbo náà sì dákẹ́ àwa ò fẹ́ dákẹ́ báyìí o àfẹ́ dákẹ́ o ẹ̀yin dẹ̀ wá níjẹ́ dákẹ́ o tọ́wárí bẹ́ẹ̀ òǹkàlùkọ́ ọmọ ẹ máa rí àwọn èèyàn tá a máa rán wáyìí àbá ṣe bá a ṣe máa ń ṣe pé ká máa ṣùgbọ́n bí àsìkò ṣe rí nígbà ṣe rí FCC méjì ní bẹ́ńtà ìjọba àpapọ̀ nìkan tí wọ́n ń lò FCC kan náà ń bẹ láàtọ́ àwa náà lọ wà pé ẹ̀ ẹ̀yin dẹ́ dádúró wà lọ́wọ́ tó yẹ yí pé ẹni yẹn ò ní lọ́wọ́ ó fi súnmọ́ lọ ni àmọ́ bùkátà ti pa ẹni yẹn ò ká wọ́n yìí lọ́ máa kú ba lọ́la ìtumọ̀ fcc ni ẹ̀ alájẹ ẹdàkùn ẹfẹmi ẹdàkùn ẹbá ń wá bíi twenty thousand ẹdàkùn yóò lọ́hùn torí pé nbẹ̀nbẹ̀ ńgbà tá láàjì kó owó lẹ̀ tó yẹ bá láàjì bọ̀ yá bí alájì pé lọ mówó yẹn so àwọn àgbésọ́nà méjì ń sìn yìí sẹ́ẹ̀rí ti bẹ́ẹ̀ ńlẹ̀ yìí iman ní ká fi ṣe iman ní ká fi ṣe ká fi súnmọ́ lọ́hùn àwọn èèyàn kan máa gbowó ìkí ń sìn ẹni nìyẹn ẹlẹ́kẹ̀jì ni pé ó ṣeé ṣe kí ẹnì ẹlòmíín má rí àwọn tí ń lọ tí ń gbowó yìí kọ́ má rí wọ́n ń sìn ńgbà bá ti tán ni ó dà wọ́n rí ó rìn bẹ́ẹ̀ àbíkọ́ wa dá wa rí ṣùgbọ́n àwa tá a lè rí tá a lè ṣe tí a ní ìsìn ká máa ṣe lọ ayé òsà mọ́ ẹ̀yin mélòó lẹ́fẹ̀ẹ́ gbà á. nta bá gbà á kéde ẹ̀ fún yín lọ́la tó bá ti pé àjẹ àfẹ́ sí programu yẹn one fifty níjọ́ kan a ti fẹ́ ṣe bíi mélòó kan kí ọgbọ̀n ìṣẹ́jú òde tó wá sọ̀rọ̀ tá a fẹ́ fi dáhùn ẹ dákun ọlọ́run ní pin ń pa o. ẹ mọ ẹ mọ wulẹ̀ da kọ ẹ sá máa gbà lọ ẹ ẹ lọ àárín ẹ̀wọ̀n èèyàn ẹ máa gbà lọ ẹ máa rí wọn lọ ajẹ́ inú díyà bí inú díta sì ni. ìdánù díyà lè lè kọ́ èrè. فكن أول سباكين ẹjá fi hàn ọlọ́run pé n tó fún wa. díẹ̀ nílò kọ́ìrì fàkún àwọn alẹ́kọ̀ọ́ check. ẹ lè béèrè àkáǹtì nọ́mbà ìdánú olóyọ̀ tó kó wálé ní àkáǹtì nàbà kó wá ọwọ́ àlùjù bọ́ọ̀dù ń bí ẹ̀sìn tó lè gbà lọ lé ẹ̀kọ́ wa ń bẹ̀lú tébù ń bí ẹ bá fẹ́ gbà kó wá gbà lọ wa. ìdíyàlè lè èrè. فكن أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نهدي للخير فكن أول سباك إذا نهدي للخير فكن أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نهدي للخير فكن أول سبك إذا نودي للخير فكن أول سبك فكن أول سبك فكن أول سبك إذا نودي ربي للخير فكن أول سباك إذا نودي للخير فكن أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نودي للخير فكن أول سباك إذا نودي للخير فكن أول سباك فكن أول سباك فكن أول سبك إذا نادي للخير فقوم أول سبك فقوم أول سباك فقم أول سباك إذا نهدي للخير فقم أول سباك نهدي للخير فقم أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نهدي للخير فكن أول سباك إذا نهدي للخير فكن أول سباك فكن أول سباك فكن أول سباك إذا نهدي للخير فكن أول سباك تنهدي للخير فكن أول سبق إذا نودي للخير فكن أول سبق وكن أول سبق فكن أول سبق إذا نودي للخير فكن أول سعبك ننودي للخير فكن أول سعبك Thank you.